أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Allah, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. bákan náà ni a tọrọ ike a ti ìkẹ́ fún ànábì Muhammad sallallahu alaihi wa ike ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Ramadan 1438 ó kù díẹ̀ tí ó fi wọlé abẹ́lọ́ ọlọ́run jẹ́ kájẹ́ kan náà àwọn tí yóò gbààwẹ̀ náà tá a bá wá gbà mọ́ṣílẹ̀ ọkàn tó kù tá a gbà láyé jẹ́ ká wá rí ọ̀nà rẹ̀ ń bẹ àwọn aṣẹ́ téèyàn fi máa ń rí tọ́lọ́run ṣe ọlọ́run jẹ́ alẹ́lẹ́ ṣe gbogbo tí máa ń dé èèyàn gba lẹ́tà ìdìmọ́ ọlọ́run ọlọ́run má jẹ́ alẹ́ ṣe la hamla wala quwwata illa billahi al-aliyyil ṣàbán di twenty four lónìí nínú ka ti nàìjíríà wá ń bì tí sultan sokoto tí wọ́n fi síta ọjọ́ jímọ̀ tí ń bọ̀ òun ni ṣàbán máa di twenty nine tọ́lọ̀ ń bá ní kóso ọ̀jẹ́ rí làwọn ìbẹ̀rẹ̀ ń sátidé àwa rọ́ṣù àròṣù àwẹ̀wà sunday àwọn tí wọ́n ti mú sátidélẹ̀ tí wọ́n ti ń pariwo rẹ̀ kí ọ̀bá lánàá tọ́lọ́run so tí wọn bá sọ ni pé kánábà ka òní kún bíi twenty five lọ́dọ̀ tí wọ́n tọ́jọ́ pé friday ni ṣàbánu ó di thirty ní tí wọn bá sọ ni pé ẹ̀yin jẹ̀mọ́ wa lọ́dọ̀ tí wa thursday ni ṣàbánu twenty nine ẹ̀wọ́ sùn o ṣùgbọ́n wọn ò sí eléyìn wọn kẹ́mùdé tilẹ̀ eléyìn ọ̀bá tọ́lọ́run ọlọ́mọdé alimọ̀ àtẹ̀lẹ́ lánàá sùn àtọ́rọ̀ ìkáàkiri fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó jẹ́ ká gbọ́ ìsìláàmù yìí ni kò ṣe yẹ ká gbọ́ yé téèyàn ò fi ní sàṣejù tí ò fi ní sàṣe ètò Ramadan fourteen thirty eight òun la ló kù díẹ̀ yìí pé Ramadan lecture la pé lecture yìí ṣùgbọ́n àwọn èèyàn ti ní lóṣù àkàtúntà tó pé Ramadan lecture ọgbọ́dọ̀ jọ̀rọ̀ lórí àwẹ̀ nìkan dandan kọ́ ó lè má jọ̀rọ̀ lórí àwẹ̀ ṣùgbọ́n tá fẹ́ sọ yìí torí pé ẹni tẹ́sù bá ti gbá mú kò ní rí tọ́lọ́run ṣe inú àwẹ̀ ẹni tẹ́sù tó bá ti lè wíìnì rẹ̀ tẹ́sù ti jẹ̀bi tẹ́sù ti kàn láwọn ti wọ́n kì irú ẹni yẹn ò ní rí tọ́lọ́run ṣe nínú àwẹ̀ ìlọ́pàá tó já sí pé nǹkan ní a fi sọ̀rọ̀ ní màdáàkìlù ṣàìtọ́ màdáàkìlù ṣàìtọ́ àwọn ọ̀nà tí èṣù tó máa ń gbà wọlé wọ́n tún sí satanic entry ways àwọn ọ̀nà tẹ̀sù lè gbà mú yàn tó lè gbà káàyàn léegun tó lè gbà rún kì tó lè gbà wọlé sí yàn lára tọ́já sí wípé tọ́lọ́ wà á nira fún yàn tẹ̀sù yẹn ni wọ́n máa wá rọrùn ẹ wò ní ìsìn tó lọ́sẹ̀lú bẹ́ẹ̀ lè gbẹ́ lómi ìmú ní ìsìn tí ọba jẹun lásán òṣèlú ni tí ọba tọ̀ òṣèlú ọwọ́ olóṣèlú ṣe kí ni o ti gbà mú yá àmọ́ campaign débi wípé kódà tí wọ́n bá pa ọmọ rẹ̀ láàrin pé àwọn ọkùnrin mẹ́fà tí wọ́n yin ọmọ rẹ̀ ń yóò tún máa tọ́ka pé nǹkan owó òṣèlú ṣe ni o ti gbà mú pé mi náà wọlé lọ́gbọ́dọ̀ jẹ́ ní yóò tún máa pariwo owó òṣèlú ti gbà nìyẹn ẹ wo àwọn ọmọ tó máa ń dàdúgbò tọwọ́ rí ní ọmọ tó bá tẹ lómi tó bá tẹ ọwọ́ tó bóun múnu ẹlòmíì sẹ́gbà OPC lọ́ba gbà tọ́ba ti lè bọ́ nìkan wọ́n fìyà jẹ mẹ́mbà OPC àwọn ni àwọn fẹ́ lọ rí taléèjì ó ti ní slang táwọn náà máa lò láàrin ara wọn ṣé ẹ wá rí èyí tó burú jù ní ti ṣàìtàn èyí tá a fẹ́ sọ ọ̀gá àwọn olórí ìdúnú abẹ́lọ́ gbogbo wa mọ̀jẹ̀sọ ọ̀gá wa mú o mọ̀jẹ̀sọ ọ̀ráyè wọlé sọ́dọ̀ wa o ìyẹn ló bí a fẹ́ sọ nípa màdáfílù ṣàìtàn àwọn ọ̀nà tẹ̀sù máa ń gbà wọlé àwọn ọ̀nà tẹ̀sù tó máa ń gbà láti rí èèyàn gbà mú ẹni èso bá dẹ̀ ti gbá mú báwẹ̀ ṣe ń bọ̀ èso oníjẹ́ orítọ́ náà ń ṣe èso òjì ó nira fún ó lè ṣe náà fìlà lóru ẹ máa wò nínú hadithi kan tí n tà ń sọ ó lè yé ànábì sallallahu alaihi wasallam ó nígbà tí èèyàn bá sùn ara ń tẹ̀sù máa ń ṣe akẹ́sáré fìyẹn ṣe pè á ń bu èso a máa tọ̀ sí èèyàn yìí ẹlòmí ọmọ àrùn ṣe ìtọ̀ ìtọ̀ ìsùlẹ̀tì mi ọyẹ bá wọn ẹbá ìbò nìtọ̀ wá wà ọyẹ kó ti wọnú ọkàn mi lọ kò yí ọsọ òrò pé tọ́ yúrí là ń sọ ìtọ̀ èsù ó ní fọwọ́kan mi rẹ kìí ṣe liquid là ń sọ èsù ó ti tọ̀ sí ọ lórí létí spiritually yọ̀wà máa ní àlẹ́ ìkàlẹ́ ló ń tọ̀wì àsùn fanfan tẹ̀fan máa sùn lọ kó lù rẹ ọmọ ẹ̀gùn mọ́ni ṣe náà fìlà.

láìsọ ìdí ìjọ kẹ́kọ́ lè ṣùgbọ́n àfáàmù èṣù lè gbámọ́ láti di kálúwà kọ́ máa wà mọ́rọ̀ pẹ̀lú mi tó bá kú òní lẹ́kùn yẹn èṣù ọgbàmú níbi stilat kọ́ máa fararo obìnrin tó bá kú òǹbẹ̀hùn èṣù ọgbàmú bíi kúbla kọ́ máa kízi obi mọ̀ánákọ̀ kọ́ máa ọ́gì obi díẹ̀ díẹ̀ díẹ̀ èṣù ọwà àgbà wípé kọ́ lọ bóbi tí ọ̀yẹ́ tọ̀ sí kọ́ bá a lè fi hàn sọ̀rọ̀ pé irú àfa àyẹ̀ pẹ̀lú orúkọ ẹ̀ lọ́kọ̀wé sùn ti tẹ̀lé máa ń gbòòrò rẹ̀ káléèyàn bá máa ń gbòòrò rẹ̀ ní o wà láyé tó ti gbọ́ ọmọ ẹbí ti tẹ̀ fún twenty three èdè ọ̀nàta ṣùgbọ́n èyí gbòòrò rẹ̀. nígbà tó bá ti gbé rìsọ́ọ̀tì ìbámu ẹ̀sùn bá wá dé láàrin ah, èèyàn mọ̀ ṣùgbọ́n èso ọmọ rẹ̀ rẹ̀ gé ìyá ìjọra ìdí náà fi lòun mo ti já nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ báwọn. irú náà fi lòun ìjọ yẹn tó yẹ kéèyàn fi sọ́wọ́ lọ́wọ́ àti kọ́lá dẹ̀ fún yẹn. ẹ wò jésù ṣe ní ìsìn ọ̀tọ̀ sí létí ọwọ́ ọ̀pọ̀ sí létí pé àlẹ́ ìkàlẹ́ ìlú tọ̀wé àsùnfàn pàmpẹ́fà máa sùn lọ kó lù ní ọmọ ẹ̀kọ́ lọ. èèyàn ti ní fura làwọn àfáàṣe ní pé a kọ̀ọ̀kan mọ àwọn nǹkan kan nípa èṣù gangan torí bí tá à ń lọ́pọ̀ mọ̀dákìlù ṣàìtọ́ ní fúnra ẹ̀ ọ̀pọ̀ àwọn àwa nílù ṣàìtọ́ àwọn satanic agents àwọn tẹ́tẹ́sù máa ń lò ọ̀pọ̀ túrúkù àwọn ọ̀nà tẹ́sù máa ń lò ìdílálì náà láti sàwọn èèyàn nù ọ̀pọ̀ solution sí gbogbo àwọn nǹkan ọ̀pọ̀ tá a bá ti wá jẹ́ ká dírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà a lè má lè tọ́ọ̀tì àwọn nǹkan yìí ni ọ̀jẹ̀ fi ara máa ṣe ní kéékèèké kásìkò lè gbà wá abẹ́lọ́ àtèmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àtàwọn tí ó tọ́ máa gbọ́ wa ọlọ́run lọ́jọ́ kí sùn olúwa bá mú jama kí ló ṣẹlẹ̀ gan kí ló fà tó fi di pé sùn wá gbá àyàn mú àáfàá ní kakọ́ lọ ọmọ gbogbo ẹ̀yìn ọmọ ànábì ádámà ẹ lọ mọ̀ pé ìtàn ńlá ní ń bẹ láàrin èṣù àti bàbá ńlá wa ádámà àlẹ́ ìsọ̀lá tó wọ̀ sára jama táyé ó fi parẹ́ èṣù ò ní nífẹ̀ẹ́ wa táyé ò fi parẹ́ inú èṣù ò ní dùn ká máa kírun ká máa gbà àwẹ̀ ká máa lọ ájì ká máa ṣe úmúra ká máa yọ zàká ká máa wọ ìjáàbù ká máa múra súnà ká máa máa mutí ká máa máa jẹ lẹ́dẹ̀ ká máa máa ṣe sìnà ká máa bùra inú èṣù ní dùn èṣù ń kórìíra èmi àti ẹ bá a ṣe jókòó yìí àwọn ẹni èṣù náà wọ́n máa kórìíra wa torí tọ́gà wọn bá fẹ́ làwọn náà ṣe kéde o. ni wọ́n fẹ́ àáfàá ni pé kákọ́ lọ mọ̀ pé alàdáwà bainal insan shaitan àdáwàtán àbàdíjà àdáwàtán àbàdíjà sẹ́ẹ̀rí ń bẹ láàrin àwọn ètìsù eternal enmity ni ọ̀tá aláíláí tí ò lè tán jẹ́mọ́ ọ̀tá akíradó ọ̀tá aláìláì ọ̀tá agbére kí ló fà á yóò bá ní obìnrin tí a bá fẹ́ lọ́mọ rẹ̀ ṣe kí ni o òwe tí yóò bá nìyẹn ṣẹ́rùn pé tá a bá yí lọ sí kàkejì mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ obìnrin téèyàn ọ̀bà fẹ́ ọmọ rẹ̀ náà ní ṣe kí ni o kò ní wúyàn ṣùgbọ́n mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tọ́ ọba tiẹ̀ kó nira àyà báyà tó ní kó ń fi náà tẹ̀ ọ́ àbọ̀ntà burúkú kan ṣe ọ wọ́n transfer àgbẹ̀ṣẹ̀ sórí ọmọ tọ́lọ́ lọ́wọ́ bí wọn lórí àwọn ọmọ yóò bí wọn lórí ìyàwó náà kódà ìyàwó náà gan tó ọba sọ pé òní nífẹ̀ẹ́ rẹ̀ tó máa rántí àbí ìtàn ìdí pé láyé fúríkù mọ́mì ní mọ́mì náà ta mọ́mì ní kan ọgbọ́dọ̀ kó la kí ni o ìyàwó rẹ̀ tó jẹ́ mọ́mì náà ń kàrí àmì ní akólókọ́ ọ̀bì àmì ní àhà tó ọba rí kankan tí ó fi ń tì ọ́ tí ọ̀jẹ̀ kí ni o tó ní torí pé èsù ó ti kórìíra bàbá wa ọ̀tá ń bẹ láàrin òun àti bàbá ńlá wa ádámà alayhi salatu wa salam ọ̀dẹ̀ ti lérí léka pé gbogbo àwọn ọmọ ádámà òun ọba wa fà òun ọba wa náà tán bí owó òun ó sì bá wa wó tìtìtìtì ìtàn yóò pamọ́ sèmi àfihàn ṣùgbọ́n sọ ọ́nà sọ́dọ́tù lè bá kọ́ra ó tún sọ ọ́nà àwọn àyè míì náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé èṣù nígbà tó ọlọ́run kọ́ dá ànábì àdámọ̀ tó fẹ́ dá ó pa àwọn màláíkà ìníjà ìlú ń fi arúgbó kọ̀lífà mo fẹ́ fi àròlé kan sórílẹ̀ àwọn màláíkà ni wọ́n ọlọ́run sọ́ọ̀wà dá sórílẹ̀ ni ẹni tó já sí wípé yóò máa balẹ̀ ọlọ́run jẹ́ àwọn tí wọ́n máa tàjẹ́ ẹlẹ́ wàyẹ́sì kò jìnnà wọ́n máa wá para wọn wà náà lòlùsà bẹ́ẹ̀ dìhámúdíkà wà nù àwa dẹ̀ ń sàfọ̀mọ́ fún ọ àwa ń gbé ọ tóbi à ń ṣe ọ ní mímọ́ à ń ṣe ọ lógo à ń yí ọ à ń sàfọ̀mọ́ fún ọ ọlọ́run lẹ́yìn màlẹ́ríkà ìní alámù mọ́lá àtà alámù ìtẹ́mi ọlọ́run mọ̀ ẹ̀yìn màlẹ́kò ṣe kéde o ẹ̀ mọ́ ìjọba ọ̀sẹ̀ bàtà yẹn lọ mo fẹ́ ká kọ́ mọ́ kí ni introduction preamble sí ọ̀tá tẹ́sù fi ń lé mi àti èso onídìí alẹ́ o wà láìpù níbi wà lẹ́sà yìí kódà bá tó sọ débẹ̀ láìpẹ́ yìí tá a bá tó fẹ́ kú èso òkun wa bá wa nígbà bá débẹ̀ láìpẹ́ yìí sájà máa bá lọ. to cut it short ọlọ́dà nàbí adama aleyhi salatu wa salam ṣàìtọ́nù sì rè kèé sára àwọn màláìkà ọlọ́ọ̀ni ká nàmínà lè jì àìsàn lónìí ṣùgbọ́n ọlọ́run fún lọ́pọ̀ sẹ́ẹ̀kú yóò bá ní pé tí ẹrú ẹ̀ tí ó bá pẹ́ láwọn ọ̀sẹ̀ a máa ṣe kéde òun tẹ́rú bá ti pẹ́ lé òun náà máa fẹ́ dórílé bàbá ti á wá kẹrú inú ẹrú òkè kí ni o nígbà bá sọ̀tàn gbogbo àti ìwọ yìí ẹrú ni ọ̀ èso ọmọlúwàbí ara rẹ̀ wà balẹ̀ èsù ẹrú ni ewé rẹ̀ ti fẹ́ pẹ́ láwọn ọ̀sẹ̀ kìí sáwọn màláìkà ọlọ́run ti jẹ́ ká pé èsù kìí sí màláìkà sọ́dọ̀ àwọn màláìkà láyé asúnà lọ́ àmọ́ àmọ́rọ́hù wàyẹ́ fún àlùnà màrí ìmọ̀rù àwọn ìyapa àti ọlọ́run nítọ́lọ́run bá ní wọ́n ṣe náà máa ń ṣe kí ni tí ọ̀sẹ̀lẹ̀ ọ̀yẹ̀ yìí màlẹ́ ìka ẹ̀fọ́ ní balẹ̀ fàádámà ẹ̀tẹ̀ ní bàbá ádámà wọ́n bá tẹ̀rí ba wọ́n bá forí balẹ̀ fàádámà ńlá ìbùnú ìsà àtòsù àbá ọba kọjálẹ̀ wà sẹ́kbára ó ṣe gidi mákàì ó ṣe ó ṣe bótóbótó ó ṣe ní gíga ọdọ rẹ̀ lójú ọba dolórí lọ́dọ̀ ọ̀nà sọ ẹ ráàrin yìí òun làáfà kan tí kéwò òye ẹni ló fi ń sọ̀rọ̀ rédíò last year ọ̀rọ̀ ara oníṣúná yẹn wọ́n ní ẹ má dọ̀bálẹ̀ wọ́n ní ẹ má kúnlẹ̀ sọ́nà wo ní kí àwọn mẹ̀lẹ́ kó òfin balẹ̀ bá dámọ̀ àdìgúra ní ẹ̀kọ́ ni onírú àǹfààní kọ́ ọmọ bàtàlà tù rẹ jẹ́jẹ́ kọ́ ọmọ ní kán máa gbómi wá omi rẹ tí wọ́n ti ń polówó rẹ lórí rédíò kọ́ ọmọ ní kán lórí rẹ ó fi kọ́ kó o sì kọ́ ọmọ òkú ti ọmọ náà ọwọ́ á dá sí ti ọ̀kan nínú tẹ̀síìlà bàbá ní tí nǹkan bá jẹ́ èèwọ̀ tọ́lọ́run bá ti sọ pé kéèyàn ó ṣe kèé sí èèwọ̀ tó ti tọ́ wa tí nǹkan kan bá dẹ̀ jẹ́ àlàálì tọ́lọ́run bá náà gbọ́dọ̀ ṣe ó sì èèwọ̀ jẹ́mọ́ ká jẹ èso àràmù ni àbálà ni ọlọ́run sì làádámọ̀ gbọ́dọ̀ jẹ èso tóun bá jẹ́ kí ló dì fún èèwọ̀ káforí balẹ̀ èèwọ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n lọ́dún ní káwọn ọ̀nà lè kó o ṣe bẹ́ẹ̀ àlàyé mi tó ni pé ń jọ́ náà lọ́ọ̀ gan-an èyí èso òfin ìpànàbí sallallahu alaihi wasallam òfin ànàbí lọ́kàn ó dẹ̀ ti agbègbè àwọn òfin tọ́lọ. fíforí kalẹ̀ lọ si kan forí kalẹ̀ fànàbí ádámà ìbáàdà adama tọ́ à a ní fáwọn màláíkà wọ́n dẹ̀ ti tẹ̀ láti ọlọ́run. ọba forí balẹ̀ ana khairu minhu ẹ kan ibi orí ti ń bọ̀ ẹ̀kọ́ ọ̀dà ọba sọ́ra èèyàn bí lọ́ọ́ èso ọmọ mú gbogbo ẹ bá ti wà arrogant láyé tọ́jẹ́ pẹ̀mí rẹ̀ ń ga púpọ̀ ah! wà láàyè ọwọ́ èso súnmọ́ tí ó ti máa fẹ́ torí pé bí èso gan ti bẹ̀rẹ̀ àbá wà ọkọ̀ ó sì ẹ̀mí ga sọ́lọ̀ ara ẹ̀mí gíga ọ náà ló tó jẹ́ kó sọ̀rọ̀ tẹ́mi èèyàn bá ga níta tí wọ́n fura ọ̀rọ̀ wà action wà ìyọ́bọ̀rọ̀ gbóhùn fi tó báyìí lóò ìwọ ni ọkọ máa sálámà sáwọn èèyàn sàlámù aláìkùm ẹgbẹ́jọ́ mẹ́ta ogbó lé ńkọ́ ó ti ṣó mùsùlùmí gidi àbúmọ́rù kò tí ẹ lé kí ṣé yóò lówó ọ̀pá àmọ́ ni ìwọ ò fẹ́ kí ńgbà tó ń wò kí ọ. sọ̀rọ̀ ìjìnlẹ̀ àníwọ ni ọkọ máa kíyàn ẹni tó bá ti kọ́ ń kíyàn ó ti wà náà hadith òun ló lóore jùlọ dán ọlọ́run ìwọ tó gbé wọ̀ lóore ìwọ ni ọkọ máa kíyàn ẹni tó jùlọ ẹni tó jùlọ nínú ṣẹ̀rí àwọn méjì wọn ni ọkọ kí àgbàlagbà torí pé wọn kẹ̀kẹ́ ọmọ èké náà wà wà lára àdó ẹgbẹ́ dájú dájú ìtì ẹ̀yìn kí dájú bàjẹ́ o sọ dẹ̀dẹ̀rẹ̀ ní ọ̀nà ọ̀dọ̀ òmùgọ̀ ní ọ ẹ̀mí rẹ̀ ga èṣù ti mú ọ ìtọ́jẹ́ kí sòsò rí ibúndì òní ẹ̀mí rẹ̀ ga ó tó wá rọ́lọ́ létí pé wọ́n lọ ẹ máa wo sẹ́rẹ́fẹ́ ní ẹ̀bá wa fẹ́ ga ọ̀rọ̀ lára àdá ní ọ̀nà sọ torí pẹ̀lú gíga ló ti sọ̀rọ̀ kì í ṣe ìmọ̀ ní ana xayiru mímí wù ó ní wọ́n lọ mọ́dá ajá dáhùn èmi wàkàlàtà wúmi dé ọdún wọn látara àmà tá a fomi rò pọ̀ àwọn àfáà ní bẹ́ẹ̀ rẹ́sù ẹ̀mí gíga ọjẹ́ kí làákà èrè ọ̀fọ́ nínú náà ti àmà tá a fomi rò pọ̀ ìwọ lólóore jù tí iná bá ń jó tẹ́ ẹ bá ti fomi rò àmà tẹ́ ẹ̀ iná òkú àbí òdòdó iná òkú ádámà lóore ju èṣù lọ ẹlẹ́kejì ta ni máa fẹ́ kí ló jó nǹkan òun èṣù wá ń ṣe kí ní mọ́ká ìgbẹ́mi ọ̀rọ̀ ìwé òlé foríbalẹ̀ ohun yóò ṣe àforíbalẹ̀ fẹ́ni tó ọ̀dá lójú mi tó jẹ́ pé ọlọ́wọ́ àní o foríbalẹ̀ ọ̀nà máa dámọ̀ èmi kan wọ́ mi gan mi dá dámọ̀ ni èṣù ọmọ foríbalẹ̀ jẹ́mọ̀ ọlọ́wọ́ ni ọ̀dà odò lórí ibú látòkì lọ ẹ tó máa wò sùn yẹ̀mí ẹ̀gádé tó ń tọrọ àdúrà ó ní wọ̀ ọ̀rọ̀ lọ́bì àǹfírí ní ìlàyé òyìnbó àfọ ọlọ́wọ́ mọ̀jẹ̀ ń kú láláì wo sọ́márì tí wọ́n tọ́ tọrọ lọ ọlọ́wọ́ mọ̀jẹ̀ ń ṣe kí o mọ̀jẹ̀ ń kú láíláí tí èdè jọ̀ọ́ gbé ìlú kí n lè fi àwọn ọmọ ádámà lọ́nà ọlọ́run ní ìnáka mínà lè mọ̀ dọ̀rí ìnáka mínà lè mọ̀ dọ̀rí. jẹ́mọ́ ẹ̀jẹ̀ àtàkéèsí ààrẹ yìí ṣé ọlọ́pọ̀lọpọ̀ wa rọmọdọ́n lọ́nbọ́n yìí lọ́jọ́ gbọ́ pé tọ́píìkì yìí náà ní ṣe pẹ̀lú rọmọdọ́n. nínú ẹ̀kọ́ tí màá fẹ́ kákọ́ dìbò náà màdáfíìlì ṣàìtọ́n jésù ṣe máa ń wọlé ọ̀kan nínú ẹ̀ ni pé bó ṣe wù kọ́ ya ẹlẹ́sẹ̀ tó ń wájú ọlọ́run tọ́ ọ bá sì ṣàdúrà ọlọ́run gbàdúrà esu ewu ewu orí ibi tó ti perform níwájú ọlọ́run ó tó wá ní rọ́bì ṣùgbọ́n ó lo àdáàbù dùá ó lo ẹ̀kọ́ àdúrà sẹ́ẹ̀rẹ́ ṣùgbọ́n ṣe lórí tó gba nǹkan lọ́wọ́ ọlọ́run ó lo àdáàbù kò sọ pé ọjà ńgbà náà ọya jẹ ọwá ó tó fi rinlẹ̀ ó fi ó ṣe ìsìbáàtù tàwọ̀hídù rùbùbíyà ó ní wọ́n ọlọ́run rọ́bì ìwọ ọlọ́run mọ̀kẹ̀yà ya dìbò lọ́wọ́ ni ẹ̀mí mi ga ni ìwọ lọ mi nínú tí máa ń dùn mọ́ lọ́run láyé ni kéèyàn fẹ́ sàdúrà kọ́ ọ máa ń pọ́lọ́ ní rọ́bù àdìsí àbúrò rà àdìsí àgbà iná náà wà sọ ọkùnrin tó sẹ́ni àjò tó wá ń sọ pé hàrà wà mọ́ hàrà nínú ẹ̀kọ́ àdúrà ni kéèyàn máa pọ́lọ́ ní rọ́bù inú ọlọ́run máa dùn ọ̀pọ̀ ah kéèyàn ní wọlọ́lọ́wọ́ bá mi ìwọlọ́dá a pé dojúmọ́ ka alhamdulillahi rabbil alamin rabbiu wàláì tẹ̀lé àmọ̀túnmọ̀ rẹ̀ rùbùdíyà ni ìsbátù rùbùdíyà àníwọ̀ ọlọ́run ìwọ ni kọ́líkù ìwọ ni àlìmọ̀lìkù ìwọ ni àlìmọ̀tàzọ́ gbogbo òròyìn dáadáa ìwọ lọ dá mi ìwọ ló lè ṣèjẹ́ mi ìwọ ń darí mi ìwọ ló lè pa mí ìwọ ló lè jẹ́ máa inú ọlọ́run máa dùn pọ̀ kéèyàn fi lè fọlọ́ ẹ wá ṣe lórí ibú tó ń ọwá ní rọ́bì ìwọ ọlọ́run ọba mi àǹdírí ni ìlàyà omi yorùbá àfò lọ́mi lára bíjọ́ gbéǹde ìmọ̀jẹ̀ ń láéláé ọlọ́run náà wá ní tó nítorí fáàbí ló ń ṣe ọ̀pìn mẹ́ka mínà lùmọ̀ọ́rì yìí ṣé wọ́n ti wọ́ tẹ́sù orí ibú ti ti tẹ́sù àforíjì yìí èyí tún bá o ní ṣe bí èṣù ní ẹwẹ̀ ọlọ́run náà tó wá gbàdúrà despite pọ̀ yàtọ̀ jù lọ lọ́wọ́ ọlọ́run tó iná kàmínà lè mọ̀lùbọ̀rì ọ̀dà á níjẹ́ okú láìlẹ́ ẹ̀mí èrè ogun ọwọ́ àwọn tí ẹ̀mí ogun dáadáa to jẹ́mọ́ wàhálà má bẹ̀rẹ̀ wa ń ronú pé á torí ọlọ́run lé mi kó nínú náà ọlọ́run sọ níbi ẹni làánà à wọ́n bá dámọ̀ fa wàhálà àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ èṣù wá ń ṣe àdéhùn níjọ́ náà lọ́hùn ó ní rọ́bì ẹ tó máa wọ èṣù ó tó ní ádámù pẹ̀lú ọlọ́run bí máa gàwé ìta ni à ó dẹ̀ sọ mí nù pẹ̀lú pé wọ́n ọlọ́run ọba ti wá sọ mí nù làwùzáyì náà nà làwùn fíl arúbì sọ́ra wọn máa nẹ́bí ádámù àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ gbogbo tí ọ̀dà ni màá ṣe lẹ́sọ̀ fún wọn màá ká máa bóra ká máa ta tẹ́tẹ́ ká máa mutí ká máa pààyàn ká máa ṣe tí ọ̀dà wà láwọn owó ìyá nínú àwọn gbogbo wọn ní sọnù ẹ wá máa wò kan tí èèbá sàánú ọlọ àwọn àfáà ní kálẹ́sù náà bá lọ fi exception sí ni gbogbo ala àbáwọ náà èsù wá ní ilá ìwọ́n tó ọba wá fẹ́ sí nínú àjìmáì náà o fẹ́ sí nínú gbogbo àwọn ẹ̀dá tẹ̀sù fẹ́ sọnù nílò bí pé àwọn tí ó wọ náà pọ̀ jẹ́ tí ó wà àlìjẹ́nà lọ nínú èèyàn one thousand èèyàn kan ní ọ̀nà là gbé wàhálà ń bẹ on merit list kó tó wá kó àwọn jàǹdà ní june àwọn tí ó ti kọ́ wọ náà àwọn tó ti kọ́ wọn náà ká tó wà àlìjẹ́nà ọlọ́mọdémi àti ọwọ́ àánú àlìjẹ́nà straight kiri èṣù wáyé olórí burúkú ó ní gbogbo ayé lòun ó sì lọ́nà tá a bá wá ń sọ kódà níbi fẹ́sù nígbà bá débi àwa nílùú èṣù tó fi àwọn èèyàn lọ́nà ó tó ń fi àwọn àáfàá tán lọ kéwù ó tó ń sì wọ́n lọ́nà abẹ́yẹ ìgbọ́ níwùsì ni ẹ̀rọ àfẹ́ tó ń fún orí ọmọ nìbàdàn tí splash fm gbé níwùsì rẹ̀ èyí tó du ọmọ kékeré lọ́rùn fẹ́jẹ̀ ń jáde tó sì fẹ́ jò níná tó fẹ́ fi gúnfẹ̀ nílùú Ìbàdàn wa yìí ni news yẹn Splash FM ni mo ti gbọ́ tó sì bẹ lórí íńtánẹ̀tì ẹ̀yin ọ̀gbọ́ ẹ ìgbọ́ ti Better FM àwọn àpò olómi àgbọn kíyàwó ọmọ ìfomi àgbọn fọ ojú ara wọ́n fẹ́ ti bá aṣọ tẹ̀ ìtajà fáàfẹ́ ẹni ọlọ́run lélẹ́yìn ẹ̀ ti nà fáwọn àfẹ́ èṣù nìyẹn àìwá àti onítàwọn pásítọ̀ ṣe yóò chápítà ní tí wọ́n ti ẹ̀fẹ̀ kan lè ṣùgbọ́n ní dáadí sọ́ọ̀sì tẹ́lẹ̀ kí ní dáadí sọ́ọ̀sì tẹ́lẹ̀ èṣù <laughs> èṣù gẹ́gẹ́ ní dáadí ẹ̀ èṣù wá ní gbogbo ayé lòun ó sì lọ́nà ilá ìbádákà mi ní umul mukhlasi àwọn àfáà níbẹ̀ ń lọ̀nà wá wà o ọlọ́run Allahumma jalna minal mukhlasi mukhlasi náà yẹ àwọn àfáà wá fún ní tùmọ̀ méjì wọ́n fún ní ìtumọ̀ alfáìlù wọ́n tó fún ní ìtumọ̀ alìmọ̀fọ̀rúlù kí ni tá ń sọ tá a bá sọ wípé mùsùlùmí àyàfà àwọn ẹrúsìn rẹ ìbádákà mi ní umul mùsùlùmí àwọn ẹrúsìn ẹ tó já sí wípé ìwọ ló máa mọ̀ sáánù wọn ọlọ́jà akẹ́kọ̀ọ́ nínú wọn kọ́ lọ́wọ́ fàánù wa jẹ́mọ̀ sí bá ń sọ yé mùsùlùmí òun làwọn ẹrúsìn ọlọ́run tọ́lọ́ ń fọ̀ wọn mọ́ látọ̀dọ̀ ọlọ́run fún rẹ̀ ọ̀fà àánú wọn àwọn àfa àtúbà ń ta àbátúbà ń bọ̀bọ̀ rúlù nìyẹn ọlọ́run lọ́mọ àmà sàánù wọn ọlọ́run lọ́fọ̀ wọn mọ́ ọlà wọn lọ́wọ́ èṣù ọlọ́run jáde kan lọ àwọn tó ọlà lọ́wọ́ èṣù. ìtumọ̀ kejì ni pé mùkùlísìn àfàwọn tí bá ń ṣe nǹkan nítorí ọlọ́run nìkan tí wọn ò ṣe nítorí ayé sẹ́ẹ̀rí gan lè sùn ti gbọ́gbọ̀ lọ́pọ̀ àwọn àfáà náà mú àfáà náà fẹ́ máa ṣe competition pẹ̀lú Dangote ọfẹ́ máa ṣe competition pẹ̀lú àwọn tó wà nílé ayé ìsúwágbámú sẹ́ẹ̀rí ìbùkẹ́yìn onírúgbà tí sòkòtò rẹ̀ ó fò òkè tí èbá ṣe múkúlísù tí ọba máa ṣe nǹkan torí ọlọ ìṣẹ́lẹ̀ àìmọye àtẹ́wò ni èso ọ̀nà ń gbámú ẹjẹ́ a máa ṣe nǹkan torí tọlọ tó ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ torí tọlọ tó ọba kírun kírun torí tọlọ òṣèwà àti ìṣe torí tọlọ rọ̀mọ́bọ́n lọ́ngbọ̀ yí ọbẹ̀ ìgbà gbà ń torí tọlọ ọ̀fẹ́ ti sọ́dákọ̀ ṣe ń torí ìtọ́lọ́ ọ̀fẹ́ tìláwà tìláwà ń torí ìtọ́lọ́ gbogbo ọ̀fẹ́ náwó náwó torí ìtọ́lọ́ illa ibadaka minhum al-mukhlasin àtàwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n ń ṣe nǹkan torí tiẹ̀ tí wọ́n lọ wá sàánú wọn tó wá fọ̀ wọ́n lọ́wọ́ ìfọlọ́jà jẹ́ kan nù wọn. ọlọ́wọ́ ni wèé sùn nǹkan lọ́lù ọ̀ kọ́lá ara sẹ̀rọ̀ àtọ́nà aláyà mustaqim so orí ojú ọ̀nà mi ojú ọ̀nà síláàmù mi yìí òun lójú ọ̀nà tó dúró déédéé iná ìbáàdì ọlọ́run wá kọ̀rọ̀ fésù lẹ́nu nǹkan ló lù ọ́ kí ló ń ṣe ọ́ so ọ̀rọ̀ àwọn tó bá wá ẹgbẹ́ wọn tó lọ wá ṣe ìbáàdì àtàwọn tẹ́sù ò ní rí gbámú ẹwọ tẹ́sù náà sọ ìbáàdákà àwọn tí ń sìn wọ ọlọ́run kò sọ wípé ìbáàdàtù òkè ìbáàdàn àbí àwọn tọ́já sí wípé

àyàfà àwọn tó bá tẹ̀lé ọ nínú àwọn dàrú náà àwọn òpònú àwọn afọ́fúngbèmú àwọn òpè ọlọ́run wọ́n jẹ́ ajẹ́ kan nínú wọn sáà tí a rí tọ́ka ti bẹ̀rẹ̀ báwọn ibi ọ̀tá yẹn ti wá bẹ̀rẹ̀ nu èsù wá ní pé à ìwọ ọlọ́run orí ádámà ó fẹ́ lẹ́yìn tán ọ̀dà orí ádámà gan máa bẹ̀rẹ̀ operation mo fẹ́ ká di ọ̀rọ̀ yìí mú torí àwọn nǹkan kan bẹ tá a padà sọ níbi solution tí èbá ti fẹ́ ádámà ọlọ́run fẹ́ẹ̀ jù kọ́ wa lẹ́kọ̀ọ́ nìkan yẹn tẹ́sù òrìgbámú tẹ́sù òrìgbámú ìdí tẹ́sù ti wá rí gbámú ibẹ̀ láti bẹ̀rẹ̀ màdáfíru ṣàìtọ́ọ̀nì láìpẹ́ yìí èṣù wá rò wípé orí ìwà ádámọ̀ wọ́n sọ mí dẹni ẹni ìdínú ọlọ ẹni tí ọmọ rí máa bẹ̀rẹ̀ operation àwọn àfáà lẹ́sù wá lọ bá ádámọ̀ ẹ̀yìn ìtọ́lọ ní ọmọ ìṣòro ti ṣe ọlọ́run ní ọmọ ìjẹun kọ́ ọmọ jẹ èso jù èso tọ́lọ ń wá ní ọmọ jẹ yẹn gan òun ni kéde òun lèmi ó sì lẹ́sọ̀ fún ọ ẹ ọ wá lọ bá ànábì ìwà ádámù àti àwa àwa wọ́n ní òtètè rí wọn bá mú àwọn kan nínú àwọn àfa àwọn lọ́dọ̀ àwa àwa lọ́gbà wọlé lóbi nínú tẹ́sù wá sọ ni wípé ẹ ìrẹ́ ádámà àti ìyá àwa aláàdúlù ohun aláṣájárọ̀ tèlẹ̀ kó lè wà mọ̀lùkì ńlá àyàbílá ó ní pé kí n júwe fún ọ igi kan èso kan tó jẹ́ pé ṣájárọ̀ tún lè kú nídìí tó ọbẹ̀ èlé jẹ́ ò ní kú láíláí ṣebí àìkú làwọn kájẹ ẹlẹ́gọ wọ́n ní ẹnìkan bá bá wọ́n kí ní ìdí wọ́n fi ṣògùn àìkú fún ẹgìrì ọba kù wọn àbọn wọn torí oògùn àìsù làwọn kan tó lóògùn ni náà di OPC náà di ẹgbẹ́ ayé náà di ẹgbẹ́ òṣó ẹgbẹ́ àjẹ́ lónìí. aláàdúlùkún aláṣájára ti lè kú nídìí ìwọ ádámà àti àwa jẹ́ kí n sọ fún yín sẹ́ẹ̀rí mọ́ mọ èso kan èso tọ́lọ̀ ní kámẹ́jẹun ló sọ wa ọwọ́ ń ròyìn ẹ̀ ah, bá jẹ́ ẹ̀ ní kú láíláí wàmúlíkí ńlá yẹ̀bùlà ọlá tí ò ní gbó ọlá tí ò ní tí ọlá tí ò ní yóò wà jẹ́ ti yé ó tún wá rògbé ah, kí wọ́n máa jẹ kíní yìí náà ṣe nígbà gbogbo wa tí ọ̀dà náà bá wá fẹ́ ṣe àmọ́ wa àti kẹ́ẹ̀dì ọ̀gá lọ́wọ́ wà láì dà o èèyàn fàkọ́sánáwùmọ́ ọba fọlọ́run búra lórí irọ́ wà láì bó ṣe rí ìmọ̀sán fún yín o tẹ́ẹ̀dẹ́ ilé jẹ tẹ́ẹ̀dẹ́ ilé jẹ èso yìí èso tó lọ ní ẹmọ jẹ wà láì tẹ́ẹ̀dẹ́ ilé jẹ ẹ̀ ní kú láíláí a èṣù ọba tó ta bàbá ńlá wa jẹ pé wà o ọwọ́ ò ọmọ ọlọ́run búra ẹ tí bá máa fi wà láì lórí ọmọ yéésù ni wọ́n ara ń tẹ̀sù ṣe nìyẹn ọba fọ ọlọ́run búra fún wọn ó ní rí ní tí mò ń sọ fún yín à mo nífẹ̀ẹ́ yín ni mò ń ṣe sí àwọn bá jẹ́ lóòótọ́ jẹ́mọ́ kí náà àtẹ̀yìn àti gbogbo àwọn gbọ́dẹ̀ báwọn afá ní ìkímọ̀ ọlọ́run náà dẹ̀kun wọn ò dórí ilẹ̀ ṣùgbọ́n èṣù lọ́sàn máa jẹ ẹ wá máa wo tọ́rọ̀ tí a yàtọ̀ ẹ máa wo nǹkan o àwọn afá sọ kankan fún wa láàrin wọ́n ní àtẹ̀sù àtànàbí ádámà nǹkan kan náà nǹkan náà wọ́n ṣe ọlọ́run bínú láíláí sẹ́nìkan ó sì yọ̀nú láíláí sẹ́nìkan kí ló fà torí ìṣesí wọn sí ń tọ́sẹ̀lẹ̀ ìwọ èṣù mọ̀pọ́ láṣẹ foríbalẹ̀ fàádámà ọ̀yàpá àti ọlọ́run kò foríbalẹ̀ ìwà ádámà àti àwa wà látàkùrọ̀ bá ìtí ń jẹ́ ìsìláàmù ọ̀kọjá méjì méjèèjì olóko ádámà àtẹ̀sù sínú commandments and prohibitions alimamoros walimanari nǹkan báyìí ni ẹ máa ṣe ẹ máa ṣe nǹkan báyìí jẹ́mọ́ ẹ̀gbọ́n tí mo sọ yé wàláì ní tí ń jẹ́bẹ̀rù ọlọ́run náà nìyẹn ìtọ́lọ́run bá ní á ṣe ká ṣe é ìtọ́ bá ní ká fi sílẹ̀ jẹ́mọ́ ẹ̀gbọ́n kan nínú méjì èṣù òun ṣe kejì kí ni ń tẹ̀sù ọba fílù màmúrọ̀ commandment ọlọ́kọ̀ máa ń di èṣù ní foríbalẹ̀ bá ádámà èṣù yàtọ̀ ọ̀dùnmọ́ lọ lọ́wọ́ kò foríbalẹ̀ kí ni tàbí ádámà prohibition má jẹ èso òun náà jẹ èso the same gravity the same level ẹ̀fẹ́ wọn lọ́dọ̀ ọlọ́ ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ ọlọ́run bínú láíláí sẹ́sù torí fẹ́sù tàkà bára ó ṣe gidi mẹ́ka ìsọ́lọ́ kò tí kò tiẹ̀ túbá kò tiẹ̀ ronúpìwàdà ọlọ́run ò do lórí ibú orí ibú ayé tó torí làwọn àfa àkàtà ọ̀sán pé tọ́ba wa di lọ́rùn ọlọ́run lọ́rẹ́ sùnṣẹ́ èso lùjẹ́ náà ìsọkúsọ lọ́sọ òrùn náà àdìsí èso lùjẹ́ náà kankan ní ọlọ́run lọ́rẹ́ ń fẹ́ ìṣe ọlọ́run ọlọ́run wà ọlọ́run bínú sí wàá mọ̀ wá dámọ̀ òun náà ń tọ́nà ó ní ọmọ ṣe ó ṣe kí ni ó ṣe ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fèmí àti yín wà láì kò sí níta lè ṣe kódà tó ẹ ti kà sẹ́ńtọ́ pààyàn náà ẹtì náà tó tó lọ pa àbá ọdún lọ gbá àbá àbá àjìyẹ ẹ láì lè borí yan ni ẹ̀hán ọba tó sórí àbá àkàlẹ̀ ọdún ọ̀ndẹ́rẹ́dì rọmọdún ló tún bọ̀ ìka tú bá tí rọmọdún tó dé ìwọ tó yẹ pé o ti máa ń fẹ́yún ìwọ tó yẹ pé o máa ń pààyàn ìwọ tó yẹ pé wà ní ẹgbẹ́ burúkú ọkẹ̀ tùbá ọba ní gbogbo nǹkan burúkú yẹn lẹ̀ ìwọ tó ẹ pé tí ẹni pé kọ́ máa kọ́ máa máa sọ bẹ́ẹ̀sì kọ́ máa ju àbújáde lára rẹ tí ẹni kọ́ máa wo píṣọ àwọn obìnrin lórí lórí Facebook kọ́ máa ṣègbè lórí fóònù àwọn obìnrin tó bá ń sọ àwọn obìnrin tí wọ́n lẹ́kọ̀ọ́ lẹ́kùn tí wọ́n sórí íńtánẹ́ẹ̀tì tí ẹni kọ́ máa wò kọ́ máa fi gbádùn ó tù bá mi wúra dáadáa yìí ìwọ tó ẹ pé jìbìtì ń tiẹ só tiẹ́ nìsín tábà kọ́wọ́ ti ọlọ́kọ̀ faná òun ní tiẹ̀ ọ bẹ̀rù ọlọ́ gbogbo alámọ́ntà ń ṣe tí ọ̀gá àfi ká túbá kíni tí ó wa ṣẹlẹ̀ ádámà àti àwa wọn dórí rẹ̀ wọ́n ní pé wàhálà dé àwa tá a náà si a kankan àti táwa náà bá ti ń lọ ara wàhálà ń tọ̀tẹ̀lẹ̀ sí wa nàìjíríà nìyẹn bá a bá pariwo buhari jù bẹ́ẹ̀ lọ wà láìpẹ́ solution bí buhari ọ̀dọ̀ ọlọ́ni solution wà buhari kan solution kódà kí buhari ọlá láàfíà kódà kọ́ mọ́sùn kéde tí ó ṣẹlẹ̀ àwọn ìlú tẹ̀sù bá ti gbá wọn mú wàhálà wọn pọ̀ èṣù gbá mú nàìjíríà wàhálà pọ̀ ọdọọdún àfà ọdọọdún ẹlẹ́à àjìgbòlé àwọlé lálẹ́ mú wa àrínátàn ooru mú wa kòkòrò ń dà gidi kọ́ àárọ̀ jẹ gidi jẹ àárọ̀ gidi lọ àárọ̀ náà gidi rìn. gbá mú wàhálà pọ̀ nígbà gbá àtìyá tọ́lọ ń wá dáwọn méjèèjì pé tó ẹdẹ́ bí wàhálà kò ọ̀fẹ́ mọ́ ṣùgbọ́n àwọn méjèèjì tàbọ̀rọ̀ á ìlàárọ̀ bí ìmọ̀ wàtá bá ilé yìí wọ́n bá rawọ́ ra tẹ̀sọ́dọ̀ ọlọ́run wọ́n bá túbá ọ̀nà tí wọ́n gbà túbá ọ̀nà tó lágbára ni ọlọ́run náà lè máa túbá nínú yorùbá náà nípa ọmọ tó bá ti mọ ẹ bá ti mọ ẹsẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ àbí nǹkan kò ní pẹ́ lórí kéne orí ìkúnlẹ̀ jẹ́mọ́ ẹ̀mọ́ ìwò dáadáa wà láyẹ̀ kan lá ń bẹ níbi ọ̀rọ̀ ádámà àti sù àti àwa àwa nígbà táwọn méjèèjì tó wá rí pé à ẹ méjì ábàbò sí àṣìṣe lọ́wọ́ ọba ẹ wo olórí sẹ́yìnú ní sèkìfáà ẹ má mọ̀ nípa àbíjì ànábìsọ anta rọ́bí láìláà ilá anta kọ̀làkùtání wàhánà abiduka wàhánà àlá àádìka wáwà àádìka mọ́tàtọ́ àtù àwùjù bíkà mékèlè ìtọ́jẹ́ká gba àyàn ọjọ́ olórí ibẹ̀ òde yìí kéèyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wà láì ní ọlọ́run máa dùn ìwọ ọlọ́run ọmọ bí mo ṣe sìnà lánàá o wà láì láníyàn rẹ ìwọ ọlọ́run ọmọ ta fún mi o irú orí ibú wo ló tọ̀ mí ìwọ ọlọ́run mo sì jí owó lánàá ah, wọ lọ ẹrú àbẹ̀wò owó rẹ̀ wọ lọ ṣàánú mi kò wù mí kí n máa jalè ní ìjalè náà tí èsè pò ń pretend tí èsè pò ń ta ọlọ́ọ̀njẹ wà láìsọ yẹ pé ẹ bá fọ ọkọ̀ lásìkò ọrùn rẹ ló gbóná tómi bá bóde lójú rẹ sẹ́yìn téèyàn bá ń túbá tí èsè pé ń tọ́lọ́ọ̀njẹ omi tó bá bóde lójú ẹ yóò gbóná ni tọ́gbọ́dọ̀ tútù tọ́rọ mi yẹn wá látara àbànújẹ́ gbogbo omi tó bá wá látara àbànújẹ́ máa gbóná ni nígbà tó ti pé obìnrin tí máa ń lọ ilé ọkọ tó bá sunkún ẹ̀fọ́ ọkọ omi yẹn ò lè gbóná tó bá ti gbóná ìbànújẹ́ ti rò pọ̀ bóyá màmá rẹ̀ kú orun màmá rẹ̀ tí èbá sí ìbànújẹ́ ń bẹ̀ bó ibùdó èyí kí mo sọ bẹ́ẹ̀ àáfà wa ibùdó kan yìí mo lọ sọ bẹ́ẹ̀ ẹkún tí èbá fẹ́ kó ìbànújẹ́ omi rẹ̀ gbóná ṣùgbọ́n kó àtàwọn àwọn sunkún wọn banújẹ́ pé àdánwò wo lélẹ́yìí ọlọ́run bá ń sọ nínú làárọ̀ àwọn méjèèjì wá rọ́bà náà ìwọ ọlọ́run ọba wa zọ̀lámúná àǹfùsànà náà wàtàrọ̀ àmúná ọ̀ ní ọba lọ́dọ̀ ọlọ́run ni pé ọlọ́run ọba wa ẹ̀tọ́ náà náà fọlọ́ tí ìyẹn bá gbọ́ ẹ̀tọ́ wò náà sílẹ̀ ní rọ́bì náà ọlọ́run bínú sí ní sọ́yìn bọ́ni forí kìkọ̀ níbo ni mo tó fẹ́ gbà kan lọ́wọ́ rẹ sọ́yìn pé tọ́ọ̀dì lélẹ́yìn àwọn fẹ́ túbá àwọn náà wá lọ rọ́bù rọ́bà na ìwọ ọlọ́run ọba wa olórí àdúrà nu mọ̀tẹ́ ní kó fún ọ ládùúgbò kọ àjẹn arkaya ìlú adúbàbà bílà sàràbà bílà sàràbà àjẹnu ní jẹ́ bẹ́ẹ̀ kò ní tùmọ̀ náà lárúbáwá gbogbo àwọn àbáṣà máa kà ní kútùbà yàtọ̀ ká fọ́sùn yàtìm ó kọ àjẹnu ni mùsùlùmí gidi ọgọ́dọ̀ máa kà àwa náà gbà lọ lé kí n bá máa kà ní káfíńdì ọlọ́run ti ní kí mọ̀ ọkọjá abẹ ń fọ́ọ́sùn làásìmù lọ́wọ́ lóògùn rú mi ó lògùn mi ṣe mí lóore ọbẹ̀ sọ mí dọmọ ẹ níwà máa sàdábà bílà sàdábà bá bílà kí ni asùn bílà nù kéwú ka gbogbo eléyìí o. ó kọ́ ọlọ́run rọ́bà náà ìwọ ọlọ́run ọba wa àṣàbòsí sẹ́mi ara wa rọ́bà náà ìwọ ọlọ́run ọba wa gọ̀lámúná àǹfúsà náà àjèso tó ní àmọ́jẹ rọ́bà náà ìwọ ọlọ́run tó dá wa sínú àlìjẹ́nnà tá à ń gbádùn tá à ṣiṣẹ́ tá a fi ń jẹun gọ̀lámúná àǹfúsà náà àti fa wàhálà fúnra wa àti délé ayé tá a sì máa ṣe wàhálà tó bá rí bẹ́ẹ̀ kí wàhálà àwọn ọmọ pàtó wa lọ́wọ́ náà wà ń lámútẹ̀bù fèrè lánàá wà tààrọ̀ hamuna tó o bá wá lọ foríjì wá torí tó o bá ti foríjì wá ìnáka àǹtàlùbọ̀ fúru rọ̀hìm àdámọ̀ ẹ̀wọ̀ ọlọ́ọ̀ni pẹ́ tó o bá ti foríjì wá yọnu sí i wà tààrọ̀ hamuna kọ́ ọ wá kẹwàá lànà kú náà mìíràn á sòfò ni á dẹ̀mẹ̀ parẹ́ ni jẹ́mú ẹ̀wọ̀ nǹkan tí ọlọ́run àfáà mi yé ọdẹ foríjì ọlọ́run foríjì náà ibi ọ̀tá ti bẹ̀rẹ̀ láàrin àwa àti sùn ẹ ti rí tà bẹ́ẹ̀ ti rí tà báwọn ẹ jẹ́ abọ́ sí mọ̀dá fílíṣà ìtàn. àfọ́ àní láti gbà yẹn èṣù ti wá ní àwọn fọ́múlà anábìwa Muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí Bukhari àtàdìsí Muslim ó ní iná ṣàìtàn náà yẹjírí minal insan nínú rìwáyà mi yẹjírí minipni adama mẹjọrọ dam èṣù máa ń rìn lára àwa tá a jọ máa nẹ́bí àádámà bẹ́jẹ̀ fi ń fúlò bẹ́jẹ̀ fi ń rìn lára àwa ìsúámà ni ọlọ́sàánù wa. èsù tó wá rìn yìí kí ló fẹ́ ṣe ọfẹ́ kóra wa irú ẹ̀ ni mo sọ lẹ́ẹ̀kan yẹn tá a sùn yóò tọ̀ sí alẹ́ sí alẹ́ ìkàlẹ́ ló ń tọ̀ wíìlì àsọ̀fáǹfáǹ tẹ̀fán máa sùn lọ èyí ó sì jì kò sì ní lè ṣe náà fílà ọlọ́run fẹ́ jésù ọ̀nà gbá wa mú kódà tán bá ní ọpá àbá alẹ́ kan ọmọ ń jílò òṣè náà fílà tán fẹ́ wíkìn rẹ̀ ara tán máa ń lò nìyẹn kọ́mọ̀ lè ṣe náà fílà mọ́ lóru àsìkò tó máa ń jíun wọ́n wà sẹ́ẹ̀tì àwọn machineries èso wọn yóò jí lóòótọ́ ṣùgbọ́n kò ní lè gbé tọ́ba ti díbẹ̀ fún wọn náà ó tètè padà sọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ yìí sì padà wọn náà ọmọ wa lagídí bí i ah, à no àjọ lagídí ni ọmọ wa jí torí pé tẹ́rí táwọn aláburú bá bọ̀ ládùúgbò kan táwọn ẹni ọlọ́run bá wà mẹ́ta máa ń ṣe náà fílẹ̀ òru nẹ́tíwọ́ọ̀kì àwọn aláburú ẹ̀ràn kàdí ẹ̀jẹ̀ àwọn náà wà máa rí pé agbára ń ka agbára agbára tọ́lọ́ àfagbára kíni o èṣù tágbára tìwọ́tọ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá bí wá rí ju ṣe agbára èṣù lè fẹ́ tiẹ̀ kìí ṣe o lo nẹ́tíwọ́ọ̀kì yẹn mọ́ ṣùgbọ́n tí wọ́n bá ní ẹ̀ sí ìmọ̀ nǹkan kan èmi náà ò ní dágbára kọ́mọ̀jà àrítọ́lọ́ ṣe ó ti wá ní àwọn àlànà eléyìí tẹ́sù lò táwọn àbá ní ká ṣe fún un ká àwọn kan torásìkò lè gbà wá láti máa sọ gbogbo ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú táàfà ní ká ṣe àkíyèsí ẹ̀ dáadáa wá kan tí máa ń lò ẹgbọ́n kan tí máa ń lò láti gbà wọlé láti wọlé sí wa lára láti dè wá mọ́lẹ̀ láti sọ wá láti sọ wá ọlọ́run láti máa jẹ́ kí mọ́ni ẹ̀wọ́ máa dẹ́kù díẹ̀díẹ̀ ìyẹn lọ́fà tọ́píìkì wá sí ṣàìtọ́ àwọn máa ń gbà wọlé sí wa gan wo ni máa ń gbà ọ̀nà wo máa ń gbà ọlọ́run àti yín bẹ̀ o A mú wọn bá sásìkò bá gbà wá ni. àǹfààní alákọ̀ọ́kọ́ èṣù máa ń lo ọ̀nà alikiburu wàlúùjìbù ní sọ̀rọ̀ ọ̀pọ̀ lórí eléyìí ọ̀mọ́ arrogance and pride ìjọra ẹni lójú ẹ̀mí gíga irú ẹ̀ lè sùn gbọ́dọ̀ bá tírìyìn lára èṣù àbíyàn pé lórí burúkú lè sùn bẹ́ẹ̀ so orí ìwọ̀sán bá ti di pẹ́ẹ́mì rẹ̀ ń ga pàápàá sábà tún sọ tọlọ́run fún ọ ó máa bá tọlọ́run lọ́kìtì bá tọ́rù hàk torí pé ànábì sallallahu alaihi wasallam ọjọ́ pé abẹ́ ti ń jẹ́ kí burú gan kẹ́mi èèyàn ga òun ni kó oró dodo kó o sì máa takò dodo torí sàdé kan ti di ànábì àsọ̀rọ̀ àgbè tẹ́nìkan bá wà aṣọ rẹ̀ máa ń ní yọ ìyarun gan rẹ̀ dáadáa bí tàbí mọ́rù yọ ọ̀fẹ́lẹ́ bí ẹ̀ tó wọ́n yàwó kẹta kò tí ìyọ ní ìsìn tí kejì kò tí ìsìn nínú tó ti yé ní ìsìn tí mo gbà tó gẹ̀ bìlà sí bí ọ̀nà kíbla tó yé ní ìsìn téèyàn tó ní ìtìlá tó lu aṣọ tó yọ gétọ́ọ̀sì gidi èèyàn jẹ́lẹ̀ àwà láì jáàbù rẹ̀ ọ̀fẹ́ ẹ̀lẹ́mọ̀ owó mìíràn ń bẹ̀ àwọn ẹlẹ́yà náà ìwáyé rẹ̀ nítorí jáàbù ṣe ń dán rárá iye ṣe kìí ṣe kígbùrù ní tí ìsìláàmù fẹ́ gan nu àbí tó yẹ kó sì bá ń bẹ fún yàn lónìí pàkásọ rẹ̀ ọmọ ẹdì ọkọ máa gbó tí ó sì ọ̀bà sí fún ọ ọlọ́run máa ń fẹ́ kọ́ máa rí afárò nẹ́ẹ̀mà sábà fún wàhálà mọ̀ mọ́ fi raṣọ mọ́ sì raṣọ bá gbára àdó ṣe kéde o tí ọ̀ka so tí àmọ́ wa sọ two hundred thousand tí oṣù àti lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọjá kọ́ra sọ five thousand mọ́ra sọ fifteen tí lẹ́gbẹ̀ẹ́ bá dé yà sọ fifteen mọ́ra ohun twenty kéèyàn tọ́rọ̀ ọ̀ma lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ra mọ́tò prado àbí kọ́ra láti kùsà lọ́jọ́ pé wà láyé ní ra kó káwọn ẹlẹ́ àfẹ́yìn iná ọmọ tó bí kébèrè pé ah, àfa lójú káwọn ẹlẹ́ àfẹ́yìn ó kàn máa fi kó wọn lọ yìí ẹ máa lè ṣùgbọ́n ha náà láàyò àná inú àwọn bíyèsù gẹ́gẹ́ ọ̀lẹ́ àwọn àbá àtẹ́lẹ́à wọ́n tó máa fi mọ́tò yẹpẹrẹ ayé wọ́n tó fi ń lọ yìí bí wọ́n tó fi kó làwọn lọ wá àti náà máa bẹ́sù tọ́lọ̀ ọ̀bà dẹ̀ ṣe pọ̀ orin fẹ́rẹ́ lọ èyí ẹ sọrí ibú kó orin sẹ̀ kódà tí bàtà rẹ bá mutí já sílípáàsì ni wọ́n lọ ọlọ́run gbà bẹ́ẹ̀ nílé ayé. alimoyim ṣe wá ga bátọ́mù làhákì ni wàgọ́mdù náà kéèyàn máa fojú kéré àwọn èèyàn kọ́ ọ máa dangrèdì àwọn èèyàn kọ́ ọ máa òfin wọn jẹ́ nǹkan kan àpẹẹrẹ yìí gíga ni sùn ara ẹ̀mí gíga òun ni kéèyàn orí tọ́lọ́ tànàbí kánú tọ́lọ́ sọ nǹkan ọmọ rẹ̀ ẹ̀mí gíga kódà káwọn fọwọ́ òsì jẹun kódà kọ́bìnrin ọmọ wọ́sọ ọkùnrin kò tún ṣe bẹ́ẹ̀ kódà kéèyàn máa gẹ kọ́ọ̀tì kò tún gẹ kọ́ọ̀tì kódà kéèyàn máa bóra kò tún bóra kéèyàn wo gbogbo àwọn fídíò tá à ń wò gbogbo àwọn fídíò ti ń pọ̀ àwọn ẹ̀yà ayé yóò kọ́ tó ti yé gbogbo ẹ̀ láàrin pósà rẹ̀ ilé èwo pẹ̀mọ́ ọmọ gbogbo àwọn tọ́pìkì wọn àkóbáwá ìdí ṣàǹbà limoni orí gbogbo ẹ̀ kò sí èsì fẹ́ mọ́ ẹ̀ àbí sí ìgbà ẹgbẹ́ ìlàjọ wà àrin pósà rẹ̀ sáré rẹ̀ káàkiri gbogbo àwọn eré burúkú kọjá akọ ọmọ wò ó ní kọ́tọ́ náà ń bẹ̀ yìí sùlọ́ ọkọ̀ ìmí bẹ̀ wọ́n tún máa pọ̀ fọ̀ kò tí ì yọ ní ìsìn alimoyin sẹ́yìn ọ̀la sọ́ra sẹ́mi ẹ̀ bá ti lè ga èso bá èso ọmọ wa lò ẹ̀mí èrè ó kàn wá ga sí tọ́lọ́ ètò burúkú bá tọ́lọ́ ní hàkì èyí ò gan lè sùn ó rí òdodo ó sì ń ta kò wá ju ọ̀nà ká sọ̀ra ọlọ́run jésù ọ̀gbà wa mú ìyẹn jálá kọ̀ọ̀kan nínú jésù máa ń lò. àbáà ní ẹlẹ́kejì nínú àwọn nǹkan jésù máa ń lò ọ̀nà wo ọba sì pé ọba nífẹ̀ẹ́ obìnrin jù èso máa ń lò ọ̀nà kan ìwọ tó bá já sí wípé gbogbo ìlànà sẹ̀mí ayé rẹ òfin làákà ìkan àfobìnrin àfobìnrin àfobìnrin èso ọ̀bọ̀ mú ìsìláàmù yọ̀ǹda káfẹ́yàwó kódà níbi tí ìsìláàmù pọ́n obìnrin lédè ọlá tí ìsìláàmù gbé fóbìnrin wà láì gbogbo fọkùnrin mo tọkọ lọ búra ìrìn mo sọ bẹ́ẹ̀ ètí mo jẹ ń sọ yé mi ilé ọ̀pọ̀ jẹ́ pé nínú tó lè yé èyí ó tẹ̀lé wà nìjẹ́ náà òun lè kéyìí orí mo bẹ̀rẹ̀ kéyìí sí tọrọ síbi tọrọ mọ́ni àlà jàrí àbẹ́yì àtàtẹ́bùlù bọ́ wàfíìrì wáyà wà tó dọ̀rọ̀ ká. ẹ ń ọmọ obìnrin méjì tó wọlé náà ṣe sì náà rí ní àtúnyí àjọ ṣé ìsìláàmù wa tó orí èṣù ọ̀nà tó lè gbà wọlé látọ̀dọ̀ obìnrin pọ̀ alákọ̀ọ́kọ́ tọ ọba ronú olùwà àwọn obìnrin ti dáṣẹ́wó ọlọ́run mọ́sà àwọn ìyàwó àtọmọ ti wà láfẹ́wó àwọn ọmọ tó dáfẹ́wó ọmọ mùsùlùmí lọ́pọ̀ jù nínú ọmọ tiẹ̀ náà bọ́yọ́ wà nínú wọn gbogbo àwọn ọmọ yé ọgán àwọn obìnrin gan náà dà nàìjíríà rú agree. kálílẹ̀ yìí ò bá ní tọ́pìkì òní ni ní ìbáná láìsí ẹ̀fọ́ lọ gbogbo àwọn tó bàlú jẹ́ ìyàwó wọn lọ́bàlú jẹ́ o rò pé bàbá àbùsàlámì tó gbèjọba olùkọ́fẹ́ gbé e lẹ̀ lọ síwájú ìyàwó ẹ̀ lójó gbé e lẹ̀ àwọn bọ̀dá wa good luck tí wọ́n fẹ́ kó lásọ́rọ́ọ̀tù ọmọ jẹ̀rì gọ́ọ̀dù ọmọ àwọn ìyàwó Jonathan gẹ́gẹ́ sọ láìpẹ́ tí ò tí ì fẹ́ pósù kan nígbà tóun náà tó tún rí dírẹ́sì pé ah òun tẹ̀ lùs nínú tí jẹ́lábà ò lè gbàgbé tí èkú wà láì bó ṣe lùs two thousand and fifteen wà bẹ́ẹ̀ kò lè gbàgbé ẹ̀ tí èkú ọwọ́ àwọn rìsíìlì àwọn kankan láìpẹ́ yìí nígbà tó ń gbò pé àwọ̀ ah, náà wọ́n máa ti mú bàbá táwọn sọ ìjọba ìyàwó òun ọ̀hún àti amẹ́jì kọ́lá àwọn ọmọdé ìyàwó òun lọ́ba àjà torí ìyàwó rẹ̀ ṣe bí pẹ́sidẹ́ǹtì gbà náà ni ìyàwó rẹ̀ ọlọ́fẹ́ kò ó dọ̀bù sí wà lẹ́kọ̀ọ́ fún three days bí ẹgbẹ́ òyàwó náà dìbò fún ìyàwó ìlẹ́rìí tí ọmọ sọ̀rọ̀ kúkú nígbà wọn jọ ní ẹ̀kọ́ ìdásọ́rọ̀ mi ní ìyàwó gan Ha jù <laughs> i'm telling you so oríkà ọba sọ́ra èso àmọ́ ìgbọ̀dọ̀ mi wọlé nìkan nìyẹn lọ wo àwọn tó ń fẹ́ sìnà lónìí ẹlòmí ọ̀fẹ́ fẹ́ obìnrin lè ṣúgbà wọlé muhammad sallallahu alayhi wa sallam ó ní máa fitna mọ̀ máa fitna ó ti di yorùbá àdánwò kan yorùbá àdánwò kan lẹ̀ ìyá àbọ̀rù alárùjáàlì nínú nìsà tó yára kó nira bọ́kùnrin tó dàbí omi ọ̀nà kan tó nìyẹn ọ̀nà míì tó ní wípé ẹ̀mí obìnrin ó lẹ̀ ó wà flexible èṣù máa ń tètè rí wọn gbá mú tó bá ti wá gbá wọn mú agbọ́kọ̀ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ tí wọ́n ń lọ sọ́ọ̀sì ta ló jẹ́ wọ́n máa lọ sọ́ọ̀sì ìyàwó wọn ni.

ló gbogbo ara ọlọ́run bí ó ti dájọ́ gbogbo wọn. I'm telling you èṣù ń gba ọ̀dọ́ obìnrin wọlé gidi sọ́dọ̀ àwọn èèyàn èṣù máa ń gba kíchìnì wọlé ó ti mọ̀ wípé bá ọba ti gba kíchìnì wọlé wàá wọ ní ẹ̀mí ọkùnrin lọ ni. ìyẹn nìkan tó kọ́ tó wá lọ wo gbogbo àwọn èdè lóríṣiríṣi tọ́lọ́ gẹ́gẹ́ ní pé ní nàìjíríà kú náà rí èdè obìnrin gẹ́gẹ́ tó tóbi ju èṣù wa máa ń lo àwọn obìnrin pẹ̀lú àwọn èdè yẹn láti wọlé sára ọkùnrin kódà obìnrin lè wọlé sára ọkùnrin tí ó fi máa pààyàn ó lè wọlé sára ọkùnrin tí òbí ní kírun ẹ̀sùn díẹ̀ ẹ̀sùn díẹ̀ máa jí kò sí ní jí ó yàwó rẹ̀ ọ̀bà fẹ́kọ̀ọ́ gba àwẹ̀ bí èso ọmọ kan wá lòkọ́ bá rẹ̀ ọ̀fẹ́ bá pàdé tí àwọn ọ̀rẹ́ ọ̀tí lápá àwọn ọmọ fún alẹ́ ilé ọ̀pọ̀ àbá ó bí àmọ́ kí ọ̀fẹ́ kọ́ ọtí tọ́lọ́ ń ṣe tó ọ̀bà máa tètè dẹ̀ sájú ọkùnrin ọlọ́mọ ọ̀fẹ́ ó ní mo bèbè ní lórí ọmọ lórí ara rẹ lórí nǹkan máa ń gbọ́dọ̀ wọ́n wọlé já sí pé obìnrin àfitọ́ pọ̀ bẹ́ẹ̀ni wọ́n ṣe flexible yẹn lọ́nà tẹ̀sù wà láì tọ́ bá jọ náà tọ́ obìnrin yẹn bá ní pé tòun ló kọ́ọ̀bù mẹ́wàá ní ó rí àwọn náà wọ́n kọ̀ lásán láti wọ́n ti mọ àwọn wákàtí náà ń dá nítorí ọmọ mi tara àlùmọ̀ mi mà wọ́n àmọ́ túyẹ́kẹ́ nítorí ọmọ mi ó rí wọ́n àmọ́ túwó àkọ́bí ọmọ ni àti kìnnìkan tó tẹ̀lé wọ́n jẹ́ wọ́n fi tẹ́lẹ̀ ọkọ̀ wá bá ó rí sínú wọ́n mọ̀ dùn wọ́n mọ̀ wá tú gbànú. sincerely bẹ́ẹ̀ bá tó gbàgbé gan ọmọ tún lé fàtọ́jẹ́kọ́bìnrin látara ọmọ yóò sọ bẹ̀ẹ́ ní kedere.

bó o ṣe lè gbọ̀dọ̀ wọn náà wọlé ká láàrin yẹn ọlọ́run jésù ọ̀pọ̀ àmú bẹ̀ ó di mélòó jàmọ́ ó di méjì. ẹlẹ́kẹta gbabi owó wọlé owó ẹ ráwọn èèyàn wa lónìí èyí ò tí ì sẹ́rẹ̀ tí ọba àmọ́ máa gbabi owó wọlé sí nàìjíríà sí nàìjíríà ẹ ti mà nínú àwọn tó di nílùú yìí tí wọ́n ní pé torí bọ́ fẹ́ẹ́ di olówó fẹ́ẹ́ di kìnní kan a kọ́ lọ bọ́ máa rí obìnrin sùn kó sì fi aṣọ funfun kó sì ní ìbálòpọ̀ wọn wá kó bá a fi nǹkan tí ó ń dolówó ẹ mọ iye èèyàn bá ti pa nínú ìlú yìí àbí ìlú yìí náà ká wà ibi ìkóṣùkòṣù jìnnà sókà ẹ mọ sókà episode tí ẹ rò pé wọ́n pààyàn sókà nítorí tí Islam olè máa lọ wájú mi abẹ́rù wọ́n pààyàn sókà torí ká ẹrù máa ń pààyàn sókà torí kójú òní máa rọ̀ ẹrù máa ń pààyàn sókà torí kínà ìjọba òní dá ẹrù máa ń pààyàn sókà kọ́nà òní dá lára n'ibe kó yẹ yín àwọn alágbára ló wà níbẹ̀ sẹ́mi lè ra etí èèyàn lè rí owó ra ahọ́n èèyàn ìlera igi imú èèyàn kò tí ì yọ torí owó náà ni ń gba bí owó sàwọn èèyàn wájú àfàwọn olówó lẹ̀ ṣèbówó tí wọ́n náà wà lọ ní òjò kírun lásìkò ọwà mi fẹ́ wọ́n ti fẹ́ zúrì ìkọ̀lọ́ kírun ásírì ìkọ̀lọ́ kírun èṣù tó bayé jẹ́ àwọn àfáà àwọn àfáà náà ń ṣe súnú ọmọ wọ́n ń ṣe wàlímọ̀ wọ́n ń lọ àwọn àwa náà wà ṣé end of year party orí ibú wo lẹ́sẹ̀ ní sọ́ọ̀bù ẹ káwọn ìjàmbá ẹ̀yìn àbẹ̀ sọ́ọ̀bù ló ẹ̀yìn díẹ̀ ẹ lọ kírun ẹ̀yìn díẹ̀ rè ẹ pa end of year party ní kálukọ́ lọ kírun end of year party rè wo lẹ́sẹ̀ torí ẹ̀fẹ́ lọ kírun ètò tí mo kálukú torí owó ní òní díẹ̀ lọ kírun à kò ní sábùbárí kàmí end of year party èsè pé ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ìtọ́lọ́ ẹ̀ ti lọ kírun olórí tọ́lọ́ olórí ẹ̀ lọ kírun ẹlẹ́sẹ̀ wòlíì náà ẹ̀ lọ kírun ẹ̀ àti lọ ọ̀kẹ́ rí làwọn àbọ̀rọ̀ àdìde àwárọ̀ túsúrì àtọ́bá wọn ń bẹ̀ àtọ́rọ̀ káfíì wọ́n tó wà ń bẹ̀ mo lọ́nà ọ̀rọ̀ ìgbẹ́ta lọ kí o nígbà wọn òkun wọn bá kọ́ díẹ̀ kan náà lérò àwọn àfa àṣúná làwọn eléyìí àwọn oṣù náà wọn ò nídìí owó tó fún alẹ́ one thousand mo ní sáà lọ́dún bí ẹ̀sìn jẹ̀bi ọlọ́run ní ara àtẹ́tọ́ lọ ájú àwa la kọ́ mọ rẹ̀ pé òun ló pa wa àwọn eré nínú àdúrà kódà àráyé ìṣùgbọ́n káwọn bá àwọn fẹ́ẹ́ jẹ̀bi tó ń tẹ̀lé ájì lọ tọ́lọ́run káwa náà dá sí àdúrà kan fẹ́ẹ́ kódà wọ́n ti ń bá lọ àwọn afẹ́ débẹ̀ àwọn fún àwọn ọlọ́kírun tó bá fi lè mẹ́sùn gbá àwọn afáàbù fún ọlọ́kírun lórí súnmọ́ ọmọ orí five naira ẹ̀yà ara ní olódì wọ́n five naira wa ọlọ́run jọ́dá fún wa ọlọ́run jẹ́ tẹ́kínú wa orí samson jẹ́ samson kì ó di ayé tó yẹ ní ìsìn ìjẹ́ kí ìrírí ọdí gẹ́gẹ́ kan fún ọlọ́kírun bẹ̀ tá lè sùn òtún gbámú yóò oríta mẹ́rin lè sùn gbámú ọlọ́kírun lórí owó bàbá bọ́lí ìjà nísọ̀rọ̀ pààtì nísọ̀rọ̀ bá di nígbèsì owó rẹ̀ ọlọ́kírun lórí kí ni owó torí owó àwọn èèyàn ń para wọn torí owó àwọn èèyàn ń gúnra wọn torí owó àwọn èèyàn ń soríṣiríṣi àbúrú èṣù ti gbá wa mú torí owó náà làwọn sẹ́nẹ́tọ̀ ọ̀nàrẹ́bù àwọn gọ́ọ̀nà náà náà fẹ́ẹ́ lórí jù àbówó ìná àpò àbẹ́ ẹ̀rọ láti wọ́n ṣe ń túlẹ̀ èdè tówó tó wá ń gba fáànù tó tún kówó sínú sàárè wọ́n owó wa ń gba ac oníwọ̀n rẹ̀ lé gàdí tí wọ́n jẹ́ ìrìn ẹ̀rìn ac gbà gbogbo owó bá ti dé wọn wá kó bí kan tó wá ń sàn jẹnẹrétọ̀ sórí owó kọ́mọ̀ bá àṣẹ kí ni o toró lè rọ̀ jẹ́bọ̀ torí owó yìí subhanallah torí owó bá àwọn àti ọmọ wọn wá kú òdìdí pírẹsidẹ́ǹtì wa ló kú yàrá àdúrà bẹ́ẹ̀ ni kẹ́sùn wọn ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ sí yàrá àdúrà ẹ̀jọ̀ kòrò jẹnẹrétọ̀ mélòó náà sínú sàárè rẹ̀ fíríjì mélòó náà gbé bẹ́ẹ̀ five alive ń bẹ̀ wo ń bẹ̀ chicken wo náà síbẹ̀ aṣọ wo sínú sàárè yàrá àdúrà àwa torí owó àwa dìdàkudà àkírun torí owó

èṣù ń lo owó láti àwọn ìlú kéré o olórí ọgbà wọn mú bẹ ọlọ́mọdé sóò lò. jama ẹlẹ́kẹrin alginahu orin music èṣù ń lo mísíkì orin láti bá àwọn èèyàn mú ẹ wá tẹ̀sẹ̀ rí tí ìbá gbọdọ̀ lọ mísíkì lọ sí bá dákẹ́ ọ̀yẹ̀ ká gbọ́yé orin ìyàtọ̀ ń bẹ láàrin wákà poetry or poem àti music gbogbo àwọn orin tá ń gbọ́ ti gbá wa mú èmi ò sínú àwọn tí ń gbọ́ ní falẹ́lẹ̀ làhàmù ṣùgbọ́n wa náà là ń bẹ̀ afẹ́wọ́ mọ́tò à ń gbọ́ à gbogbo àwọn orin tẹ́ ń gbọ́ kọ́kọ́rọ́ aláàtẹ tó ń ta tẹ́ ní ìsìnàbà tọ́wọ́ náà mọ́ lọ́ọ́ mi náà bọ́ wọ́n mọ́tò kọ́kọ́rọ́ kálukú wa ń gbọ́ àwárò èṣù ti bá yàn mú ẹ wá wò tẹ́sù bá ibo ìjọba ti ń kọrin ẹ mọ̀ rí àwọn sù ẹ mọ̀ rí báwọn èèyàn máa jó àwọn àfààní àlìjìnáwù yohariku ṣahawa gbogbo ibi tó bá ti ń kọrin sexual urge ibi àdámọ́ ọkùnrin ọmọ yóò máa lékún bíi kọ́ ọmọ róbìn tó dìmọ̀ tó kì í sì tọ́ bàtẹ́sì náà ẹnu òmígbà gbogbo àwọn olórin Nàìjíríà ninety nine percent tí wọn oníṣìnà ni wọn àtà àwọn tó ń tẹ́lẹ̀ àwọn kan ní ìsìláàmù òbèsè rẹ̀ fanagbá sórí rẹ̀ ẹ̀gbọ́n kéèsì òbèsè rẹ̀ yìí kí ọmọ kan lóòbèsè rẹ̀ rẹ̀ pò òbèsè rẹ̀ lóhùn rẹ̀ pò rẹ̀ she's my girl I had pé owó tó fẹ́ gbà lọ́wọ́ mi ọ̀gbìn ni mo lè sanwó yẹn mo mo rẹ̀ rárá wọ́n tún gbé ápódámù kan bá dàbí tí mo gbọ́ lórí rédíò fúnra mi báyìí ó ní mi ò rẹ̀ ẹ̀ ó ní girlfriend mi ní ẹbí náà ha tí mo kò tó rọrùn fún ẹ̀ tí mo rẹ̀ ẹ̀ àjọ lóòótọ́ ó dẹ̀ fún ìfẹ́ kó rẹ́ẹ̀fù ẹ̀ lóòótọ́ girlfriend díẹ̀ ní pèsè bá rẹ́jísà kàtó owó hòtẹ́ọ̀ owó tó lóun fẹ́ gba owó yẹn gbọ́dọ̀ fẹ́ báńkì ó kọjẹ́ mo ní mo lè san owó yẹn fún mo ní má sa ó tó fi sakọ mo ní á ah, ìlú ìmọ̀dàwó o ó tó fi sì náà sakọ gbogbo àwọn ọmọ lórí ó sì náà ni wọ́n èwo ni èso ẹ̀yẹ̀ dá sọ̀bá mọ̀kan tí èso sì náà wá dáko ẹ̀ fún mi wọn ò fẹ́ ní ṣe náà torí pé tó ṣe kẹ́ bọ́bá ṣe ń sọ ní wípé kíní kan wèrè òmùlógò ti mìíràn lọ́bàá bẹ́ẹ̀ ni ọmọ làágùn bẹ́ẹ̀ ni spam ọmọ dàlámù kò sí ọwọ́ èso wọn ò ṣe iṣẹ́ gan ni iṣẹ́ wọn. àwọn obìnrin kan náà máa jó paná sí máa jó àwọn ètò ẹ̀sìn lórí ìsìláàmù náà kọba kọbẹ̀ sí mu gbogbo àwọn ayé lóyún gbogbo àwọn ayé bímọ àmì náà òbí rere gbogbo wọn náà ẹ gbogbo àwọn ọmọ àmì náà òbí rere tí wọ́n dẹ́ tún burú àwọn pàṣúmà lọ́nà ó àwọn tó mú kùránì wọ́n tún sọ ọ́ àwọn tó fẹ́ máa wá ẹ̀rí bó àwọn àtàwọn ọmọ olórin wọ́n níbi ti ń pàdé wọ́n láwọn mẹ́sẹ̀ tó ń dá wọn pọ̀ ní ìsìn sọ pé kíní kan àwọn láti ẹ̀ńgbà kan máa gbé máa gbé ó kọ́ jẹ ò lè àwọn èso bíi tiẹ̀ báwọn àṣàláàtì ni ọmọ ẹ̀ṣẹ́ nu ọgbọ́n wọn onísìnà onísìnà gbogbo bí ẹ bá ti lè rí orin ẹ máa rí ijó ẹ máa róbìnrin ń ẹ máa rí ọtí ń èso orin jìnnà sí bẹ́ẹ̀ àǹjẹ̀nù náà tó wá ní sí bẹ́ẹ̀ ìní máa ń já gbogbo bá ti máa ń pè orin àwọn àwọn ọmọ torí náà ni wípé tẹ́ ẹ rí orin èèwọ̀ nínú ẹ̀sìn tiwa ẹ wàá bá wa àfa àtàgbé ìsìlámù ọlẹ́yìn mọ̀ ń sá àfọ olórin àfọ oníwákà wákà dà wàhálà ìtọ́ba gbọ́ wákà mi ọmọ sunkún ni tí wọ́n fi wákà ṣe wá àtìfọ́ tó ní mọ́gbà tó mọ̀ sunkún ah ọlọ́ba ni kí àwọn àfa àtàn ti lọ in fact nígbà tá a ti wà nílé kéwú tí wọ́n bá dá àwọn wákà kan ìmí ìgbẹ́tọ́jọ́ òníyẹ́yẹ́ rẹ̀ ò ti rá lẹ́nà òwúrọ̀ ọ̀sán lórí tòun yọ òníyẹ́yẹ́ ìlú owó olùsíyìn oníṣẹ́ ìjọba wa máa jókòó orí dèdè rìn kọ́ máa jó òníyẹ́yẹ́ rẹ̀ ò ti rá lẹ́nà kọ́ máa wá wọ́n lè wèrè ní ọ̀nà nǹkan ti sí ọ́ àwọn àfáà yẹn wákà míì kèé ṣe tó fi ń ṣe wá wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ńtẹ́ ìtẹ́bá jẹ́ títà nọ́ọ̀sì àfáàrí nínú tẹ́ẹ̀ fi lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ fún ẹ̀mùṣe kíni o ó wà ń bẹ́ẹ̀ máa wo àbí ànábì èyí wọn àṣẹ wá àti wọn kọ́ wa lẹ́kọ̀ọ́ ni èyí wọn bá ṣẹ̀rí àmú àbí ànábì sílùú mẹ́ta ó ti kọ́ dáhùn question kan ìwọ tó bá ṣe landlord Prophet Muhammad sallallahu alayhi wa was born in dash A Nigeria B Medina C Mecca D Egypt ọmọ tó bá mọ Yorùbá tó lè tún sí èkó àbí ànábì sílùú mẹ́ka ó máa ń sà àbí ọ̀ máa ń sà wo Prophet Muhammad Sallallahu was from Dash tribe A. Yoruba B. Fulani C. Arab D. Kanuri ó sì jẹ́ ìran Lárúbáwá Abudulayi bàbá rẹ̀ Aminatu ni ìyá rẹ̀ ń jẹ́ àkọ́fẹ́yàwó ànábì Khadijatu Kubura jama ó ní tí mo kọ́ ó ti answer question márùn-ún Islamic studies àwọn wákà báwọn ó máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ àwọn náà máa ń pè ní didactic poems èyí ò yàtọ̀ sí mísíkì là ń sọ orin tó bá ti nílù tó ní jìtà tó ní piano èèwọ̀ ni inú ti já sí pé làwọn ará àtẹ̀ máa ń lò inú bíbélì takò kéèyàn ọkọrin nítorí pé o ti fẹsẹ̀ délẹ̀ o ti pàtẹ́wọ́ yìí o ń ṣègbè bíbélì ṣẹ́pẹ̀tẹ́ tí bá ń kọrin ni tí ọ̀gá báyìí wà láì fóònù báyìí wà lórí fóònù ni kọ́ọ̀bù tí mo ṣe rẹ́sì nu mo ṣàrábí islamic studies ṣe comparative studies tí ọba yọ ibi tí bẹ́ẹ̀ tó ti sẹ́pẹ̀ fáwọn tó bá ń kọrin tó ń pàtẹ́wọ́ màá fi hàn báyìí wà lórí fóònù mi tí mo mú dání I have a copy of Bible on my phone lọ́wọ́ àmọ́ alẹ̀ bíbùn bíbélì gan takò kámọ́ ẹ kọrin gbogbo ìfẹ́ òfin sọ́ọ̀tì nǹkan ìránù ní ìránù ní kámọ́ kọrin kámọ́ tẹ̀bíánú kámọ́ ju jìtá ìránù ní ẹ̀yin mùsùlùmí náà tó wá kọ́pì wọn ẹlẹ́ẹ̀kọrin àtàlàtù ẹ̀ ń kọrin ẹ̀ orí èṣù lẹ́ ń kọ èṣù ti ń lo gbogbo yín èṣù ti wọlé sí yín la èṣù bá ti yín jẹ́ kò jẹ́ ẹ máa kírun kò jẹ́ ẹ lè lò jáàbù sẹ́rù jáàbù sáàmì náà òbí rere lò lẹ́wọ̀n àpè ní jáàbù sẹ́yìn òbí yọnu ọlọ́ọ̀ kò ní sí yọnu ọlọ́ọ̀ ìjáàbù olè lẹ́yìn ìjáàbù aṣẹ́wó ìjáàbù rádaràda ìjáàbù tí wọ́n sọ̀rọ̀ tàbá ń jó sàlàwọ́ àtẹ̀ níbo lọ́wọ́ àlónìí kí náà fi bẹ̀rẹ̀ ṣèbí wẹ́rẹ́ náà fi bẹ̀rẹ̀ gbogbo àwọn tí ètò ti kú ìfẹ́ máa dá ọ̀fẹ́ tó kù sí ìṣẹ̀lẹ̀ ọ̀fẹ́ ká mọ̀ sọ̀rọ̀ ẹ bá ti kú kí ló kọ́ ti ọ̀nà ọ̀nà ìjà ẹ̀rẹ̀ mọ́jà àbá sí gbogbo wọn kí náà kìkà tó ń kú ìrànà látẹ́ni gbogbo lẹ́bẹ̀lẹ́ bá ń bẹ̀ èṣù lọ́lọ́ gbogbo yín ìwọ tí wọn náà gbọ́ orin tó ń jọrin mọ̀ pé èṣù èṣù òfin ọ̀lẹ̀ òun kírun lóòótọ́ ṣùgbọ́n èṣù ṣe kí ni ó ń gbọ́ ọmú díẹ̀ yóò tún yẹn lọlẹ̀ yóò gbọ́ ọmú díẹ̀ yóò tún yẹn lọlẹ̀ tọ́lọ̀ ń bá ní ọjẹ́ kọ́ gbọ́ ọmú kú mọ̀pọ̀rọ̀ rẹ ló tọ́lọ̀ ń bá ní ó yẹn lọlẹ̀ káyìn tó fi làlọ́wọ́ èṣù mọ̀bọ́ ọdún pẹ́ orin èṣù ni ara ń tẹ́sù dẹ̀ fi sàdéhùn níwájú ọlọ́run òun nìyẹn táwọn àáfàá ní wípé ara ń tọ́sọ òun ọ̀jẹ̀ wọn ohun èṣù ohun rẹ̀ yẹn sọ́ọ́tì kàkọ́sọ àwọn àáfàá ní àlùjùmẹ́rù ní orin ni èṣù ọmọ ohun rẹ̀ tí ń ṣe orin yóò máa fi dìsí ìfún yín ẹja sọ̀ra lára rẹ̀ òun ni àlọ́kọ́mùrù ọtí ah àdánwò mi tòun ìjẹ̀mọ́ èṣù láàrin làwọn àgbẹ̀ ètò èṣù làwọn bíi kẹ́sù ọ̀wọ́lé sọ́dọ̀ wa kọ́ bá wa mú ẹ wo ìbàdàn lónìí tí ìbámu ìlú mi every year go display those àwọn tí ń ta ọtí lónìí wọn ò rẹ̀ dí àti fi ilẹ̀ tó náà rówó ń bẹ̀ àwọn tí mú wọn ò lè ṣe nǹkan rẹ̀ lọ títí torí ó bẹ́ẹ̀ wọ́n fi ṣe nǹkan rẹ̀ náà fi mú tí èyí tó bá ṣe nǹkan rẹ̀ nù wọn tọ́lọ̀ tí ó ṣe nù dáadáa nìyẹn ẹ wá owó tó ti mú ọtí lónìí gan wá ju owó soft lọ á ah, èṣù náà burú o wà láwọn alálọ́lọ́ nìkáwò mo ti báwọn tí máa mú ròyìn wọn lọ tí máa kóró sọ́wọ́ àti ọtí wé kí mo fáìfà láìsí kí mo láńdá rúgọ̀ kí mo fàìrúùsì kí mo mọ̀tínà kí mo àìmọ̀ọ̀tì kí mo àwọn èyí tí mo tó sọ àwọn drinks olówó kéékèèké náà àwọn drinks oní two five ẹyọ kan bẹ wà láì tó mo tó tàn lágbára tọ́jà pé non alcoholic ẹ wá wà àwọn ọlọ́tí mọ̀ sí wá ń wéṣì owó ẹnu ọmọ ọrùn wọ́n mọ̀ bì wọ́n mọ̀ mìzìyẹ́fù ìmí ilé délé kọ́ kára nà ìyàwó ẹ̀fọ́ lórí ó lè délé kọ́ mọ́ ẹ̀tọ́ ojú ọ̀nà ó lè lọ kó nu kòtò ládùúgbò ó lè lọ mọ́ ẹ̀gbẹ́ àbúkọ́ ìjà mọ́tò àti kẹ́kẹ́ àbúrò dúró yà gbé ẹ̀yà wá sí kẹ́kẹ́ kò ní ti àbúrò ìgbà sẹ́wọ̀n kẹ́mi ni àbá ó ti wọ́n ni ẹ̀fà sílẹ̀ ẹ̀sìn nẹ́tíwọ́ọ̀kì kò sí nẹ́tíwọ́ọ̀kì torí pásítọ̀ nẹ́tíwọ́ọ̀kì tẹ́ ẹ bá ti àbá yóò kù sí yín lọ́rùn ara ẹ ti fẹ́lẹ́ bí wèrè tó bá dijọ́ kejì séèyàn bá lè rí fóònù tó ti yà dáadáa ẹ wá ìjà gbogbo wèrè tó ń ṣe yẹn

ilé ọ̀yọ́ nǹkan fi rú náà ọ̀bùdù náà tá àbùdù ọ̀yọ́ láàfò ọ̀dẹ̀ ti bàtúmọ̀ jẹ́ àbùdù máa tá àbùdù ẹni pé owó sàtẹ́ǹsì lèmi náà mọ̀ ọ̀sẹ̀ wálé ìyá ọdún ọba kàkàkùkà lọ ọlọ́ni wà látẹ̀jọ́lọ̀ tó sọ látàwọn à ń tún sùkàrà àtàtàlà wọn tẹ̀kùn lọ. jẹ́mọ́ gbogbo àwọn ọlọ́tí ẹ bá ti lè rí wọn èṣù ti gbá wọn mú ẹ bá tún wá lómi pa

ìwé ṣé wà àwọn drinks tó mu wà láì sí gẹ̀rẹ́ gan balẹ̀ àwọn ọtí tó mu tó jù rí ọmọ tútù àwọn ọtí tó mu àwọn etí mo bèèrè bí àwọn drinks àlàyé àwọn juice tó mu tí ìyàwó rẹ gan gbàdúrà rẹ sáàmù ọkọ̀ lára rẹ wọn ò lè tó satisfy ìyàwó rẹ sexually àwọn drinks tó mu tálàáfíà ọmọ ẹdínú ara rẹ ah, èsùmọ̀ blu àwọn orange juice àwọn kìnìkà pineapple juice wà láì tó mu tí wọ́n mọ̀ ọ́n fi lè ní àwọn oṣù àlùbọ̀n náà ní tó torí náà ká sọ́ra èsù máa ń lo ọtí láti ṣe kí ni o láti gba àwọn èèyàn mú ọlọ́nkọ́lá wa kọ́ tí ó wá pọ̀ láwọn èèyàn wa ànábì wa nínú àdéhùn àbújá ó léèyàn mẹ́wàá ní ó jí alátara ọtí nìyẹn torí pé gbogbo ntọ́rọ̀ ìbínú ìlànà ni ìwọ́tọ̀ ọmọ ọtí ìwọ́tọ̀ ọ̀rà ìwọ́tọ̀ ọ̀ǹtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànàbí káwọn tàbí pé mẹ́wàá gbogbo ń tọrọ mọ̀ tí láyé ìbínú ọlọ́run mọ́ra mọ́ta mọ́mú mọ́jẹ̀ rán ọkọ ọlọ́ra mọ́ra fún yàn mọ́bi sàlejò mọ́lò fẹ́gbẹ́ ẹlòmíràn súná ọmọ àwọn ẹgbẹ́ òun wọn máa fún òun ní twenty thousand òfin sì ni pé àwọn tó bá máa mutí èyí ó fún wọn lọ́tí àwọn tí èbá mú èyí ó fún wọn mọ̀tí náà àwọn mẹ́jọ ló sì máa mutí níwọ náà bá rọtí ìwọ sì ń fẹgbẹ́ ọlọ́tí. sọ́ọ̀mù pé alimaribu máa máa ní àhábà yóò mọ̀lẹ̀ kìyàmà sọ́ọ̀mù pé àárín àwọn ọlọ́tí wọn ò ti gbé ọ̀dìdè lọ́rùn ni dandan ni kọ́ ọ ni dandan ni kọ́ ọ fẹ́ gbé èṣù ni ìwé ìfẹ́ pàwọn ìwé ìfẹ́ wà àwọn mùsùlùmí tí wọ́n wà ní súnmọ́ ọmọ rẹ̀ wọ́n wá nítorí owó mùsùlùmí nítorí àwọn owó tó máa ń fáwọn bí ẹgbẹ̀rún náà ni lọ́wọ́ wá sórí búlọ́dọ̀ ọlọ́run níjọ́ pé pé yàwó mọ̀lá yàwó fáwọn mọ́ ló wà lábà lọ́nà ńlá mọ́ni àtàlọ́ àyẹ̀kọ́ ló ń ṣẹlẹ̀ ọjọ́ tí owó ò ní wúlò lọ́wọ́ nítorí ẹ̀fẹ́ bọ̀ ọ̀run rẹ̀ jẹ́ ìjàmẹ́ ẹ̀já sọ̀rọ̀ alimẹ́sì wọ̀lùkìnà tẹ́kẹ̀ èso àmọ́ ìlú pẹ́pẹ́ láti gbá àyàn jẹ́mọ́ àáfàá ni a sọ̀rọ̀ abẹ́rẹ́ yẹn iná mẹ́lẹ́kọ́ mú wà lẹ́sẹ̀ wà lásán wà ọlọ́ọ̀gá ní ti sọ́n mẹ́ni amẹ́lì ṣàìtọ́ Quran chapter five verse ninety to ninety two ọlọ́ọ̀gá ní sẹ́ẹ̀rí tẹ́tẹ́ ọtí tẹ̀ ń wò yẹn ara ṣe é sùn èsù ni ọlọ́run àtúnṣọ bẹ́ẹ̀ iná máa yùrí ìlú ṣàìtọ́nù ayúkíà bẹ́ẹ̀ iná kúmúlà àdáwátà wálìbàdọ́dọ́ àti lẹ́kọ́mùrì wàlìmẹ́sìr wàyà súdà kún wọn kékeré ńlá ìwà ní sọ̀lá fàlà àǹtọ́ mùtáwù. ọlọ́run fẹ́ rí àtọ́jú àti tẹ́tẹ́ èṣù fẹ́ fi dá ọ̀tá alẹ̀ kẹ́ ẹ máa ní sọ̀tà nígbà tó ọba jẹ́wọ́ mi ọlẹ́ àfọ́ àlọ́ jẹ́wọ́ mi yàtọ̀ ẹ̀dẹ́gbẹ́ tẹ́nísì wọ́n sọ ní wọ́n sì jẹ́wọ́ mi àwọn ẹ̀dẹ́gbẹ́ ọmọ apá ní ìsìn ni ngbó mu sí ẹni ọlọ́wọ́ ṣọ́ọ̀bù rẹ̀ sínú rẹ̀ ó dùn ẹni ọlọ́tọ̀ sẹ́nu ọ̀nà rẹ̀ sínú rẹ̀ ó dùn ẹni tó sẹ́nu rẹ̀ ó kẹ̀kú ṣe kọ́lọ̀ ń gbélé iṣẹ́ kẹkalẹ̀ gbé kọ̀fẹ́ ká pa tẹ́tẹ́ kálí wá máa wá lè ṣe òun torí ìnira tó wà níbẹ̀ ní èṣù òun ní máa lo tẹ́tẹ́ ó sì hàn pé tọ́ba ti ń pa tẹ́tẹ́ àti lọ kírun ó nira fún ọ tọ́ba ti ń pa tẹ́tẹ́ àwọn ìwà abúmi ọmọ jáde ẹ̀ ń bá ti ń pa tẹ́tẹ́ ó lè jalè ẹ̀ ń bá ń pa tẹ́tẹ́ yóò máa mutí ẹ̀ ń bá ń pa tẹ́tẹ́ yóò máa ṣe sìnà bákan náà àáfà alára ń tẹ̀sùn máa ń lò ní àlùwé dà ìyẹn ni loneliness kéèyàn máa dá wà níwọ̀n nìkan èsù máa ń lò ó torí pé àṣà ìtọ́nù máa àlùwáhì nínú hadith anabi asala hadith lọ parí tíra nílà ọ̀tọ̀ ìmọ̀mù ṣàwùkání sẹ́rí èsù máa ń wà téèyàn bá ń dá wà lóhùn nìkan wà nínà lìdìmẹ́yìn ní abọ́ tẹ́ ẹ bá fi lè pé méjì èso òsè kínni yóò tún jìnnà sí yín ẹ má jẹ́ àmọ́ dáwà gbogbo ẹ̀tọ́ bá ti ń dáwà lóhùn nìkan ara ń tó sùn máa ń lò láti gbá àyàn mú òun ni ẹ̀jẹ̀ aṣọ́ra kí wàá ní solution máa wà láàrin àwọn ẹni ọlọ wà kú ló máa sọ dùkì ẹ má jẹ́ àmọ́ dáwà èso a máa lò ó àríyá ṣe á rí mi èso a máa fi wọlé gbogbo sẹ́tẹ̀ èèyàn bá ṣe kàn wá ní gbalada lọ́dọ̀ ọlọ́run tó bá ṣe lè gbogbo ayé kan lè rí súnmọ́ yóò tún sọ àwa la ṣe lè àwa la dà tó bá fẹ́ kírun kò kírun torí ọlọ́run torí sí àrími yóò farabalẹ̀ kí torí àwọn èèyàn tí ń wò táwọn èèyàn bá wò ọ̀tọ̀ ni tí ó ṣe èsù máa fi bà fẹ́ jẹ́ ni wọ́n fi bá rìn mú tọ́jú gbogbo iṣẹ́ èèyàn ń ṣe tó yẹ kó gbalada kò ní gbalada lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá àáfàá ní àlùwàsíwàsà proyiros esu ma n gbaanya mu pelu keenyo o ma ro orisiri si nka se ye wasu wataye alebi iyu wasu isu ti isu luri naa ninayi ji nnaki wa naa okalesu ma n ti wasu wataye egbo olimar o na wala na igba koja n sara oju emeta musu eka emeta baka si karịta nwala èso ọ̀wà àgbà ńkò ní ìbájẹ̀ máa láyé ni ìwọ tó ọba ti gbé ẹ̀mí rẹ máa ṣe òyìnbóyì tí máa ro aburú máa ka kúlẹ̀ àwòsí méjèèjì lọ́pọ̀lọpọ̀ máa ka ayátòlè kù sí lọ́pọ̀lọpọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin láì nínú ṣẹ̀tọ́ lọ́dí máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsìkì fáà ara ń tẹ̀sù máa ń lò òun nìyẹn <clears throat> alisọ́ọ̀ náàpà extravagant wàtẹ̀bùdì sẹ́ẹ̀dì kéèyàn máa ná náàpà ìsúnmọ́ bí bá yàn mú wà látò bá bẹ̀rẹ̀ tẹ̀gùdí rọ iná ni mo bá bèrè ìnàkánú ìṣẹ̀wà náà ṣàyàpín wà káàánà ṣàyẹ̀tọ́ ọ̀nà lè ọ̀dẹ́ kàfúrọ̀ ìṣọ́rọ̀kìlì sọ́rọ̀ ọlọ́ọ̀lá àwọn tí bá ti náà náà pàtí lọ́rọ̀ pé wọn ọmọ ìyẹ́sù èsù ti gbọ́ mú ilé àpà ìtí ọ̀yẹ́ kéèyàn náwó sí ọbẹ̀ sòkú àná alọ́ọ̀lá ọlọ́ba màálù mẹ́wàá àwọn màálù márùn-ún ibi o ti wá owó tọ́bìtà àárín màálù òníráyè kírun òníráyè gbààwẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn bóòtù ní pẹ́tò gbèsè ti fẹ́ fún ọba yìí ògùn kan mẹ́ta ó sì fún ọ ọ̀rọ̀ wá ìtọ̀ màálù wà ó sì lọ wá ilé wá ní àwọn ó sì wẹ orí fún ọ ibẹ̀ wọ́n ti ọlọ́run ṣírí kù ibi máa ná náà pa owó tó yẹ kọ́ ọ náà ti islam ọ̀fẹ́ ká máa ná náà àwọn ọmọ yéésù àwọn ni èso àti máa fi gbá wọn mú. afa alára ń tẹ́sù tó fi máa ń gbá àyàn mú òun ni alinkibabu fi ṣàwá àwọn nǹkan adùn ilé kéèyàn tẹ̀lé sínú ẹ̀ èso àmọ́ àfi gbá àyàn mú. jẹ́mọ́ rẹ̀ yé fọ́múlà ni gbogbo nǹkan ìlàdùn ilé ayé tó o nífẹ̀ẹ́ èso a máa gbá àyàn mú ní tó o bá ti láìkì ju ilé ayé òun náà lèso fi gbọ́ mú. ọba ti lórí íńtánẹ́ẹ̀tì lójúmọ́ kan yóò fún ni kí ni lọ fẹ́ bẹ̀ àwọn ọmọ ọlọ́run obìnrin tí ọmọ ẹ̀dá láàmú tí ọmọ bá tí wọ́n máa fẹ́ di ti gbà ti wo àwọn nǹkan kan ẹlòmíì ó lè pé kíkọ́ máa ẹlòmíì ó lè já síbi oúnjẹ kan tó nífẹ̀ẹ́ gbèsè ó ti ẹlòmíì ó lè jẹ́ kí nǹkan kan tó máa ń mu tó nífẹ̀ẹ́ tí wọ́n mu ìfọ́ ọgbà mú bẹ̀. ṣé ẹ wá láwọn nǹkan adùn lé ayé ẹ̀jẹ̀ sọ́ra fún èyí tó bá jẹ́ àlàálì níbẹ̀ níwọ̀nba òun ni kájọ jẹ́ tiwa tá a bẹ́ẹ̀ lé tá a tá a wà ní gọ́ọ̀f pẹ̀láwọn tó jẹ́ wọ́dílé màtíríà kò sí tó burúkú tó pààrọ̀ rẹ̀ torí kọ́ fẹ́ pààrọ̀ fóònù ní forty thousand tó ní hundred thousand torí ẹ̀ lóṣù lọ́mọ àwọn aburú tí ò ní kírun mọ́ tí ò ní ṣe kankan mọ́ ó tó fẹ́ pààrọ̀ ẹ̀ sí mi ò ní two hundred thousand yóò tó kó sínú nẹ́tíwọ́ọ̀kì ìlú mi ìṣù àmọ́ gbáàyàn mú látara rú nǹkan yẹn alùpùlùwù èṣù máa ń gbáàyàn mú látara extremism kò sásìkò tí mo fẹ́ wọ̀ ṣùgbọ́n àwọn nǹkan yẹn wọ́n ló kù sẹ́jú márùn-ún bí àṣẹ méjì àti mẹ́ta ló ti ní sẹ́yìn àdẹ́sí ìsọ̀ǹkankan jẹ́mọ́ ẹ̀ mi dáadáa àwọn ọmọ ìyá wa tí wọ́n tà fara àwọn èèyàn lónìí èṣù ló burú wọn mú ibi ni wá ya wòlé débi wípé ah ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ rẹ bá ní sàánú tiwọn náà sàrà rẹ ibi wá padà kó sínú tó ju pọ̀ láwọn lára àwọn èèyàn lọ àbúrútọ́ lágbára gbá àwọn tí ò sí máa sọ fún bíkì so orítọ́ ẹgbẹ́ bùlù ní àtẹ̀jù mọ́sà àtẹ̀jù wọ́pọ̀ ní Islam ọlọ́run ló ní Islam èmi kí mo ní Islam èé ṣe property mi ṣùgbọ́n ojúṣe mi gẹ́gẹ́ bí ṣe pé ẹ̀sìn ọlọ́run ni mo gbọ́dọ̀ máa dáàbò bò mi gbọ́dọ̀ gbógo tì í so orítọ́ ẹgbẹ́ àtẹ̀jù ní ilọ́pẹ̀ lórí kò ní sọ̀rọ̀ jùmọ́ yóò jẹ́ àmọ́ rò pé àwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run yóò mọ̀ wá jọ rẹ̀ yóò máa jọra ẹ̀ lójú yóò máa jọra ẹ̀ lójú èso ọba àtàjẹ yóò bá lóhun ti di wòlíì òun sì ti kó òun sí náà mọ ibi òun sí náà dé ipò sí tó. ẹlòmíì èso gbà mú kọjá sí wípé àwọn ẹ̀jọ́ sì tí ò sí lára ẹ̀fìn látara bùlúwù àtẹ̀jù òun ló bá ń ṣe èèyàn kó lu yàrá kan kó tó kó kò ní sánmà ó lóun fẹ́ ṣe kálúà láyé ṣáàbì jàmáà wà lálẹ́ jùmọ́à kò ní kírun jàmáà kò ní kídímà tó ń tọ̀ ń bẹ́ẹ̀ lé lórí ẹ̀ kò ní wà lùjẹ́ náà lọ́dọọlọ́ torí ọ̀rọ̀ yẹn ni kọkùnrin kọ́ máa kírun jama ọ̀rọ̀ yẹn ni kọkùnrin ọmọ kírun jima ọ̀rọ̀ yẹn ni kọ́ lọ yídì kó ti gbogbo ẹ̀ ẹ wá tó máa wà dẹ́wò ní yàtọ̀ sí àǹfààní ẹ̀sìn ọwọ́ kóònù yàrá kó tó kọ́kàn olóhùn fẹ́ òun fẹ́ jẹ ní ọlọ́run òun fẹ́ fi kálọ̀ oṣù mẹ́rin àbí kálọ̀ ayé jọ́ kan tí ọ̀sẹ̀ rẹ̀ sí o mẹ́díkálì olú rẹ̀ tó máa ní problem ojú tí ọ̀ máa rí mọ́lẹ̀ yẹn yóò ní problem gbùdúgbù lọ́fà àti ìdí ẹ̀sìn ní àti ìdí mọ́lẹ́sìn òun ò ní jẹ́ ọmọ ìwọ́n ànábì ní rárá òòlé wálì jẹ́pá díka òòlé òòlé lágbára ẹ̀ sàbẹ́ yẹn ní ọlọ́run ló ní kó gba tànàbì sọ ńgbà tó dàgbà abdullahi ibùdó àwọn olùkọ́ náà sọ ọlọ́run sọ abdullahi ibùdó àwọn na sàbẹ́ táwọn àfáà ní kí wọ́n fọ́jú lọ́wọ́ ayé wọn kí ló jọ fọ́jú ọ̀rọ̀ míì tún ni àwọn míì ló sunkún ni àwọn míì láwọn stress ni oríṣiríṣi ọ̀rọ̀ àwọn kéèyàn sọ pé àṣejù èmi fẹ́ jẹni ọlọ́run à ah, mi ní jẹun tó mọ̀ gbà wẹ̀ àṣejù ẹ̀sìn ni à ah, mo fẹ́ jẹni ọlọ́run mi ò ní súnmọ̀ àṣejù ẹ̀sìn ni mo fẹ́ jẹni ọlọ́run mi ò ní fẹ́yàwó mọ́ àṣejù ẹ̀sìn ni ìtọ́lọ̀ òpè ní kèfèrí má pè kèfèrí ìtọ́lọ̀ òpè ní súnà má pè súnà ìtọ́lọ̀ òpè ní ẹ̀sán má pè bíbí àsọ̀rọ̀ rẹ̀ má ṣàṣejù ẹ̀sìn èsù má gbá àyàn mú bẹ́ẹ̀ tó bá ti ń ṣàṣejù èsù ọ̀wà gbọ́ ọmú èsù ọ̀wà gbé Sunday lé ọ lọ́wọ́ yọ jama èso ató máa wọlé latara àlùbídà kéèyàn máa dáadáadáalẹ̀ nínú ẹ̀ kódà inú esu máa dùn èso nífẹ̀ẹ́ bíbí àjùkú fúra tìrìkù lọ fẹ́ẹ̀ kéde tó méjì ọmọ fara islam kan lọ wa ọmọ islam èèyàn nǹkan islam yóò kí ló burú kárí fọ́tò ṣe wà sáyà kí burú tó burú bẹ̀ pọ̀ èsì wà sí òní nìyẹn àdàdálẹ̀ pọ̀ táwọn èèyàn dálẹ̀ ní ẹ̀sìn lónìí tí èsà rẹ̀ ẹ̀sìn ìwọ kún un lẹ̀sìn man ahada sàfì amúrì nà áza nà lẹ́yìn sàmì ní sọ wúwa rọ̀dì etí èbá sáré ní ìgbà lọ́wọ́ èèyàn kí ló burú bẹ́ẹ̀ náà kí ló burú bẹ́ẹ̀ ó ti pẹ̀lú íńtánẹ́ẹ̀tì kí ló burú bẹ́ẹ̀ ọmọ ọkùnrin lọ́wọ́ gbogbo ẹ lọ́wọ́ kí ló burú bẹ́ẹ̀ gbogbo tí ọ̀yẹ́kọ́ máa ṣe ó ń ṣe ọmọ wa fojú kéré ẹsẹ̀ ọmọ fojú kéré ẹsẹ̀ tí ó fi rìsọ́ọ̀tì bí aburú ni ló sún àwọn kan débi ká máa fẹ́yún ó fojú kéré ẹsẹ̀ ó ń wo bẹ́ẹ̀ ó fojú kéré ẹsẹ̀ ó ń wo bẹ́ẹ̀ lọ́wọ́ ó fojú kéré ẹsẹ̀ ó ń rò láti omi ó fojú kéré ẹsẹ̀ ó bó mi sùn ó fojú kéré ẹsẹ̀ bí bá sùn dùn ó fojú kéré ẹsẹ̀ ó tún lọ fẹ́yún. jẹ́mọ́ ẹlòmíì tó débi kó tó pààyàn látara kó bójú kéré ẹ̀fẹ̀ ṣé kọ́ ọmọ níbi àwọn èèyàn wa tán pààyàn káàkiri ẹmọ iye táwọn olóṣèlú ti pa náà rí ẹwọ ọmọ tàwọn yúní ọmọ tó. jẹ́wọ́n má bójú kéré ẹ̀fẹ̀ ìwọ tó ọjà àfa àtọ́ ọjẹ́rì àná ìbójú kéré ẹ̀fẹ̀ ní kásìkò òun ó tó kọ́ lẹ́ẹ̀dẹ́sùn ọmọ ìbójú kéré ẹ̀fẹ̀ kásìkò òun ó tó kọ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ ti wà nínú ìbójú kéré ẹ̀fẹ̀ ní kásọ̀ra. túbù ní má kéèyàn ó nífẹ̀ẹ́ kán máa yin òun èṣù máa gbá àyàn mú bẹ́ẹ̀ pé á ah, àwọn ẹni ọlọ́run àwọn tá a ti sọ́bà dáwọ́ àti wá ti pọ̀ wọn è bẹ́ẹ̀ ni táwọn àti ń ṣe wá àti ọlọ́run ti àgbà lọ́wọ́ rẹ̀ ó ti bọ́ wíwá lùtẹ̀ náà. mo ti gbọ́ lẹ́nu àfa àwárí alájìsá akédèrè ọlọ́bánilọ́rẹ̀ mi wọn wọ́n sọ báyìí bàbá kan nílùú kan ní Ògùn State ó ṣe ninety nine years nínú Islam ìgbà tí èèpọ̀ hundred years ló ti di kìtì ọba wíwẹ̀ rẹ̀ ó dẹ̀ kú ẹ̀sìn alájìsá akédèrè mo ti gbọ́ ah jẹ̀mọ́ wàlẹ́ o tó bá yàn lẹ́jẹ̀ ọlọ́run á bí wọn jẹ́ àkànbọ̀ dáadáa o jẹ́ àtọ́ lórí ìsìláàmù apá èṣù lẹ́tí ìṣeré ìwọ́n tó báyìí wá kan ah, lórí dáadáa ni wọn ọba ẹ bá ti ọgbà ọba kò ní ṣe mọ́ ọgbà wa rẹ̀ nìyẹn àwọn jàmáà tó lè ti fi sú ọmọ bá tiẹ̀ lọ òun ní ọ̀rọ̀ fẹ́ tó jẹrẹ́tọ̀ òun ní ọ̀rọ̀ ìgbà mọ́sálásí tó bá fi fi sú òun náà bá lọ mọ́ àníyàn rẹ̀ ọ̀dà nìyẹn máa fi kí ẹ lọ. tó o bá ti ń ṣe nǹkan torí tọ́lọ́ mẹ́jẹ̀ kan yín ọ ibù tó bá yín ọ̀gán tó máa banú jẹ́ pé wọ́n náà sí èdè kó o tó ń bí lókì náà fẹ́ yín èlé ìwọ́ tó o bá ti nífẹ̀ẹ́ kán máa yàn á alátẹ́sù máa ń lò ní o èso a máa ń lò dìbò dìbò ọ̀dà èsù tó máa ń lò aláìbù wà láhùn eré mọdé eré awẹ́wà kéèyàn láìsí eré èsù máa ń lò láti bá àyàn mọ̀ máa rádọ̀ ní ìsìn náà rí tó fi ẹni sìn eré èsù máa ń fi bá àyàn mú máa ta lúdò káàkiri máa gbá bọ́ọ̀lù káàkiri máa wo bọ́ọ̀lù kìí ṣe bẹ́ẹ̀ rí níjọ́ wọn pílẹ̀ bọ́ọ̀lù kan nàìjíríà àtàwọn èèyàn àwọn mùsùlùmí òsì wà tíṣà ìfọ̀kàlásì torí bọ́ọ̀lù èso ti bá yín mú torí bọ́ọ̀lù ọ̀wà kírun àwọn mọ̀sáfọ́ ah wà láìsù ní bọ́ọ̀lù wa lálùbáríkà tó rò ṣáì táwọn ẹbí àtàlẹ́gẹ́ máa ń sọ́là ní ìṣà wọ́n láwọn náà táwọn bá parí àwọn náà pọ̀ àwọn lọ síta àwọn ìjẹ náà ẹ̀ lè gba ládà àwọn tọmọ kì tọ́lá àwọn ọ̀sẹ̀ kì látara àbẹ̀wò ọlọ́run ẹ̀yìn lọ kí nígbà tẹ́kọ̀ satisfy kẹ́ni o eré ilé ayé ẹ wá wo tẹ́rẹ́tà kódà ó tó wà àwọn ìlú ẹ̀sìn náà ọdún wo làwọn ọmọbìnrin sáwọn náà lọ bá kiri táwọn ọmọ tiwọn náà yẹ sáwọn náà ẹwà ìkànnì wọn kọ sàwáyé ti gbàgbé ni táwọn náà rẹ ọmọ ọmọ tí wọn bójú lu wọn ayọ̀ bòjú torí wọ́n fẹ́ patisẹ́ẹ̀tì rere ilé ayé ẹ mọ̀jẹ̀ sún ọ̀gá wa mú torí eré ilé ayé ìfúnra ta bídò kù ẹ máa ta gbogbo àwọn ẹ sábà àwọn eré ilé ayé náà hàn ká sọ́ra èsì máa fi gbà yàn mú ọ̀nà wo ni yóò ṣe ìdọ́sílẹ̀ ọkọ̀ yóò pàṣípò wa sòfò yóò rà á sì kó wa láre ilé èsì sì máa ń dùn sí gbogbo irú nǹkan yẹn àfi ká sọ́ra ọlọ́run bá àlejò ọlá kọ́lá àwọn níparí ìwọ̀n bá táà lè sọ ọ̀rọ̀ lè mọ́jú bá ń lọ ẹ wá jẹ́ ìfà àwọn kankan kó lẹ̀ táàfì rárá yanjú ẹ̀ ní ṣókí gbogbo ń táà wá sọ yìí àwọn àáfàá gbọ́dọ̀ gbìyànjú ká mójútó àwọn nǹkan kan alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tá a máa mójútó òun náà ni zikiru ìmọ̀wò ẹ máa rántí ikú gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rántí ikú èso ọmọ sáfún yín ẹ ń bá rántí ikú gbogbo tá à ń sọ èyí ò nira fún yọ ọmọ rò pé àbí máa fún àbí máa fún èso ọ. ẹlẹ́kejì kẹsìrọ́tù díkìrì kéèyàn ọmọ rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọlọ́run máa ń yá rahman òwúrú ẹ bá ti lóhùn òní máa ọlọ́run ẹ má ìrántí ọlọ́run ọlọ́run ni á wà á yan èṣù káàtì èṣù yẹn wà á jẹ́ wọléwọ̀de ìwọ tó jí ọ̀sàdúrà alámúlẹ̀lẹ̀ bí ayá náà bá dà máa máa tàná ọ̀fẹ́ wọn tọ́lẹ̀tì alọ́mọ ẹni àwọn kàmínà lọ́kùnrin àbáyé ó kírun àsọ̀báàtà àwọn àfikàrù súnà àsùbáná aláwọ̀ màmá àsùbá bí ẹyìn ẹgbẹ́ nìkan ọ̀dẹ́ tóbi láàyè rọ́bà àwọn olùkẹ́lẹ̀ mẹ́tì láàyè sámọ́ ó tó dé ìrọ̀lẹ́ ó sì tán ní kí jama ara rẹ náà ni kéne kéèyàn ọmọ ẹwà pẹ̀lú ẹni ọlọ́run mùsọ́ àbábọ̀lá àfẹ́yà wà sọ̀rìhì máa wà láàrin àwọn ẹni ọlọ́run ọlọ́run bá ní pé ẹ̀yin ẹgbẹ̀rún ọlọ́run wà fún inú máa sọ ẹwà wà láàrin àwọn ẹni èso onílé ẹni òní lè máa jójó wèrè òní lè máa kọrin òní lè mutí òní lè tatẹ́tẹ́ òní lè òní lè máa ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rìn àwọn eléṣù náà lọ bá wà inú ilẹ̀ lórí èfé bẹ́ẹ̀ bá rìn àwọn ẹni ọlọ́pìn àfọ́dẹ̀ máa sọ mi wọ́n á lé ní àtòbìnrin wọ́n á bọ̀ gbígbé ẹ̀fẹ̀ mi wọ́n á ní kò lákẹ́ máa bóbi lọ́wọ́ ìbílẹ̀ mi ìlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tán máa lọ yunifásitì lọ́jẹ́ kí fáírọ́ọ̀sì wara wọn. inú tèmi máa ń dùn gbogbo ọdún tèmi lórí mẹ́sì ọ̀sùn lọ àárín àwọn ẹni ọlọ́run máa gbé wà láì ó sì wúlò fún wa. kọ́lọ̀ wọn gba tí kálukú bá ṣe méjì ọ̀sùn ìyìn bẹ́ẹ̀ rántí monday thursday kan tí ń gbà á wò ní gbogbo ọdún ẹ̀kọ́ university of Ilorin torí àwẹ́ ti di ọ̀rọ̀ èèyàn lọ́dọ̀ tí wá university of Ilorin nígbà tá a fi wà sùkú wà láì wọ́n kéde ẹ̀lẹ́mẹsẹ̀ báyìí lábẹ́ Sunday brothers tomorrow is Monday brothers two thirty in Islam salamu alaykum wa rahmatulahi don't forget that tomorrow is Monday there is sooner fasting sáà sábà ń sẹ́nu wẹ́rẹ́ pásọ̀ kéde kan bla bla bla bla wọ́n kéde rẹ̀ jùmẹ́gírì wọ́n kò kéde níṣàyè fún ìmọ̀ NSS àlàálá ìfẹ́ ṣẹ́ NSS University of Ilorin Monday Thursday báyìí wọ́n máa ń ta sóbò sóbò tútù àbá àrà ògbó sóbò tani kọ́tà débi pé wà láì kírísítẹ́nì mọ̀ ń gbogbo àwọn àfá ìwọ́ta mọ̀ kí náà máa ń monday lálẹ́ mọ́ndé àwọn àlọ́sálẹ̀ àlàálì àwọn ará ẹ bá pẹ́ yóò ní rí rà. àbá àárín àwọn ẹni ọlọ́run tá a wà ní àjẹrà àwọn kan wá wọ́n làwọn ò lè gbé nss àwọn ò lè gbé mọ́sálásí àwọn ò lè gbé àrẹ àwọn ìta yunifásitì alẹ́ ìdímọ̀ ẹ̀wọ́ bẹ̀rẹ̀ látàánú wọn alẹ́ ìbàjẹ́nu àtàkì nu wọn náà tá àtọ́padà ń ṣerúkẹ́yà fún wọn. ìwé ìṣe wà láàrin àwọn ẹni ọlọ́run sọba fẹ́ gbalé mo bí àwọn ẹni ọlọ́run wà ibẹ̀ ni ọgbà lé sí ibi àwọn ẹni ọlọ́run ti kírun kọ́ lọ́mọ kírun mẹ́ wá sí àwọn ẹni ọlọ́run kọ́ ọmọ lọ èso ọmọ sáfọ́ ẹbẹ́ ti gbàgbé kúmọ́rù ànábì ní kẹrẹ wúmẹrù má sàlákà fàjà sílà sàlákà ṣàìtọ́nù fàjà gbẹrọ fàjìkà ìrẹ wúmẹrù ò ní gba ojú ọ̀nà kan èso ọmọ sáfọ yọ lọ gbàgbé mi lásọlẹ pé ni wúmẹrù náà wà láàrin àwọn ẹni ọlọ́ọ̀ni ọmọ ń ṣèrántí ọlọ́ọ̀ni. àbá ní ara rẹ̀ òun náà ni kẹsìrọ́tùlù sí àbá ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwùjúbì láàyè àmọ́ ẹ jẹ́ kí èṣù àmọ́ ẹ jẹ́ kó sá fún ni àtàwọn nǹkan míì tásìkò lè gbà wá kò lásọ̀tùlù kọ́ọ̀lù àtàmọ́ sùkù bìlìkìtà àti wà súnà káwá di kùránì àti súnà mú tá a bá ti ṣe bẹ́ẹ̀ èso ọmọ sáfù wa abẹ́rẹ́ ọ̀hún mọ̀jẹ̀ sọ ọ̀rá yìí mú wa o bí rọmọdọ́n fi ń bọ̀ mọ̀jẹ̀ sọ ọ̀rá yìí mú wa tí rọmọdọ́n bá dé mọ̀jẹ̀ ọ̀rá yìí mú wa tí rọmọdọ́n bá lọ tán mọ̀jẹ̀ sọ ọ̀rá yìí mẹ́rin kọ̀ọ̀kan wa subhanaka allahumma alhamdi